àfọyín wá ṣe kan fún mi jọ yẹn àfọyín kì í bọ́ra sóò mi bọ́ra sóò ó wá sí orí mi láti orí mi báyìí ó dẹ̀ sin gbúrí kankan mi ó dẹ̀ sin dé ìsàlẹ̀ mm. ó wá mú kinní yẹn ló wá fi lé mi láyà wípé màá bímọ ẹni rọ. ní òwò sí ni àfa àsìn yín ni. mo sọ fún yín ìgbà tó ẹ mẹ́rin kọ́ rógun bàbá mi. <laughs> ẹ bọ́rọ̀ aṣọ sí òwò. bẹ́ẹ̀ ni la fi sin gbogbo ẹ̀ la fi sin eh, ìgbà eh. tó wá díjọ́ kẹta tó sin gbogbo ẹ̀ ni mo bímọ yẹn. ẹ ṣe wo àfa lójú. wo àfa lójú àfa gan wọ̀ mí lójú ẹ̀ ó ti dójú ẹ̀jẹ̀ a máa rálùjọ́ nù mí ó lè ní bí orí tátì lórí. ní ọrùn kan ṣoṣo orí tátì. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ máa rálùjọ ọ̀nù mi gbogbo ojú ẹ̀ báyìí ẹ̀yìn ló máa wà ara ẹ̀ dẹ̀ máa wà wájú. mo máa ń rí ibi jẹ́pẹ́ ìwé lọ́yọ̀ máa bà mí ó máa ẹ̀ ní rí òpin láti òkè dé ìsàlẹ̀ gbẹ́mi tó bá gbé mi dé hospital general hospital lówó dé wọ́n ní màá máa sọ̀rọ̀ báyìí wípé wọ́n gbọ́dọ̀ fún mi lábẹ́rẹ́ àmọ́ ẹnu òní làwọn òní mú ẹni tó ń sọ̀rọ̀ bá mi sọ pé kí ló dé tá a fi rí mọ́tò ogun ọ̀dẹ́ ń dúró ń wọ mọ́tò kí ló ṣàwá táwọn òfin lè rí mọ́tò wọ̀ kò pẹ́ táwọn sọ̀rọ̀ yẹn tán bí mo ṣe kí náà bó ṣe dé ni bó ṣe dé síwájú mi ni ó wá ń gégùn ah! nígbà tó máa dé wá bá ìbínú dé bẹ́ẹ̀ lójú ẹ̀ ń tu iná nígbà tí wọ́n máa sọ wá pé iye mọ̀ jà. báwo ni kìnìún ẹ̀ ṣe rí. Ah! láti bí síbí ẹja ni láti ibà síbà èèyàn ni. láti ìdí. láti ibi dodo sẹ́ńtà ibi dodo désàlẹ̀ ẹja ni. Yorùbá Gidi wọn ti jálẹ̀kẹ́ wọn ti ní kó jálẹ̀kẹ́ díẹ̀ yẹrẹ tiẹ̀ gbogbo ẹ̀ṣọ́ ara ẹ̀ wọn ní kó já wọn gbà lọ́wọ́ ẹ̀ wọn kó jọ mo fojú mi rí wọn bọ́ gbogbo ẹ̀ṣọ́ ara ọmọ mi wọn farun wọn mú gbogbo rí wọn fa wọn dà sí wòrìwò bó ṣe wáyé wọn sọ sáwẹ biribiri seven days. ó wá mú epo ó wá fi ráǹdì lẹ̀ ó wá fi ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ó wá fi sáàrin epo yẹn ó wá ní kí láì pé kí wọ́n máa fi kí wọ́n á rákòrò láti bí irú ẹ̀nà yẹn kí wọ́n máa rákòrò bọ̀ pẹ̀lú hòhò kí wọ́n lọ fẹnu gbé ọ̀gẹ̀dẹ̀ yẹn jẹ afa hmm. yẹn náà ṣe tiẹ̀ àṣe afa bá fún wa ní nǹkan ẹ̀ pé ká lọ lò pé kọ́ lọ lò fún mi hmm. wọ́n ní kó fi sí gbẹ́rẹ́ kó dẹ̀ lò kí lónú ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ló ti tọ́ ìgbà afa ní ká pa kẹta hmm. ìgbà tá a máa padà àyànjọ kẹta wọ́n lu afa bíi bàrà. wọ́n lu afa bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àwọn olówó akóyàjà àfa àwọn olójẹyẹ àfa ń ya kí la àfa ṣe fún ọ. nígbà tá a máa dọ́dọ̀ àfa àfa bá ní káwọ gbogbo ara òun wípé ká má wá sọ́dọ̀ òun mọ́ o. Ah ó ní kété tí a lọ tán òun ni wọ́n kóra wọn dé. Yorùbá Gidi TV. ó ti sọ́dọ̀ ìmáàmù kan ní ìsàlẹ̀ owó dé ìmáàmù yẹn <laughs> kò pé ọ̀sẹ̀ kan ló pa ìmáàmù yẹn dànù. Ah, ah. lórí ọ̀rọ̀ yìí náà. ìmáàmù yẹn dẹ̀ ń rí mi lórí omi báyìí ìjì dẹ̀ ń jà níta ìmáàmù yẹn dẹ̀ ń sọ wípé ìyẹmọjá mi wà lára ń dì wípé gbogbo ibi táwọn ló ń tẹ̀lé wa lọ pé kò sí nǹkan tó fi fẹ́ fi yà mí. abiyamọ rí nǹkan hmm. ọmọ tó bá nòbí láyé kò mọ nǹkan tọ́lọ́run bá ṣe fóun o ọmọ tí ó bá ní òbí láyé tóbi bá sáré kàbàkàbà torí ọmọ òbí tó bá sáré kàbàkàbà torí ọmọ kọ́lọ́n jẹ́ kóbi náà kó jẹun ọmọ. kí n máa tàn àbúrò mi sùn báyìí èmi nìkan ní sẹ́ńtà bíi tí mo wà ẹ̀ máa rí tómi máa lùtè. omi kò ṣọ́pọ̀ mi kékeré pé bóyá ìtọ́ o omi tẹ́ máa omi tẹ́ máa pé jẹ́ ìsìnkú omi gidi mi mo máa ṣàn láti ibẹ̀ tó máa ṣàn déta. tá a ṣe ń sọ̀rọ̀ wa lọ akọ̀gbẹ́ kí ni tó bó ṣe ń bọ̀ báyìí bó máa bland báyìí gas cup ta gbé sórí orí tébù bó ṣe land sórí glass cup yẹn pa tó máa gbá báyìí kó bá sórí tébù yẹn ni wá jẹ́ èdè tútù tó tóbi tó ní irun ẹ̀ gan wá ṣe jẹ́wọ́n jẹ́wọ́n tó ṣe ó ṣe kún omi tó tó mo wá mi mọ́ òpin kí lélẹ̀ èdè tútù. mọ́mì náà rí àbẹ́yìn nìkan. Ah, ah, àwọn náà rí mẹ́ńbà dáhùn pé ah, ibo ni èdè ti wá tó dòsùn mọ́ wa. Yorùbá Gidi TV. èmi dẹ̀ máa ń lóyún fọkọ máa lóyún láyé máa ní nínú kí n ti máa ní dójú ayé. ẹ kò fẹ́ yé mi mọ́ ẹ ní ọkọ ọ̀run. bẹ́ẹ̀ ni oyún wà lára ìyàwó ẹ̀ bọ̀ wọ́kọ́ ló ní. ó wá béèrè pé ta ló lóyún ó wá níbọ̀ ìyàwó ìṣèṣì náà kì í ṣe ẹnìbẹ̀dọ̀ ló fún ìyàwó ẹ̀ lóyún láyé o ọkọ òun ló lóyún ìyàwó ẹ̀ ìgbà tó sọ̀rọ̀ yẹn fún un ìgbà tó máa di bí ọjọ́ kẹta ọkọ òun dẹ̀ lọ fèsì ó dẹ̀ lọ bà ní ìjàyè. one on one. one on one. ẹ jọ̀ọ́ náà bó lẹ ṣe mọ̀ wípé bó lẹ ṣe mẹ́ńtó lóyún nù ọkọ ayé àti tọ̀hún. irọ́ ẹ máa ó máa wà kò sí hospital tẹ́ bá dé láyé ọmọ ní kò sóyún bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́ wọn pẹ́yìn lóyún pọ̀ tẹ́ bá dọ́dọ̀ wọn àwọn òbí lọ́mọ sọ fún pé oyún wà lára yín. yìí sì sóyún jù. oyún jù kọ́ bí mo ṣe bí ọmọ yẹn nìyẹn gba tí mo wá bí wá jẹ́ obìnrin mo wá fọmọ yẹn bí. à ń gbẹ̀bí fún yín bẹ́ẹ̀ hospital bo ni ẹ ti bí mi yẹn. nọ́ọ̀sì wà ń bẹ̀. ibo ní ibo ni bẹ̀ gangan. ọ̀run náà ni ìsàlẹ̀ omi. ìsàlẹ̀ odò. ìsàlẹ̀ odò ìgbà tí máa bímọ ẹ olóòtú ẹ ní sùúrù. bó ṣe travel lọ́bẹ̀ ni. ẹ ní sùúrù olóòtú bóyá travel ẹ ṣe máa mọ. ok oya. nígbà tó ń travel tó ń travel tó ń mójútó ọmọ báwo báwo gbà tó bá bílẹ̀ gbọ́ àlọ́ ìfẹ́ mójútó mo ní kó máa wọlé máa mójútó wọn. wọ́n máa ń rí ayé tẹ bá wá sáyé bíbá pé ah, ah. travel wá sáyé. Ah, lọ́sàn-án gbọ̀ngbà mi kò máa bá mi lọ́sàn-án tó máa bá mi lájọṣepọ̀ lọ́sàn-án tóun máa ń ràn gidi ló máa wá gbà ó máa wá ọ̀hún ẹ̀rẹ̀ ọkàn ò ní rí gbà mí máa wá sùn tí bá máa rí inú ẹ̀mí bọ̀ tí bá máa tají máa kọ́ pé ara mi tutù kí ni gbogbo eléyìí. ṣé ẹ máa wá bí èèyàn gidi sẹ́ẹ̀rì bá bẹ́ẹ̀ ṣe ń wò mí báyìí tájọ́ máa ń ó máa wá gangan bí èèyàn náà ni bí èèyàn náà ni màá gbà mí máa múra tó handsome. tẹ́ẹ̀sì tí ìṣẹ́pẹ́ ń sùn lọ́wọ́ o tẹ́ẹ̀rì báyìí tẹ́jọ́ kíra yín. ìkọ́ mi ì tí ì rí bẹ́ẹ̀ bíi pé kí mo lè kọ́ lie down kí n kọ́ ṣe báyìí màá kọ́ rí bíi pé kí n rí inspiration màá kọ́ rí adé ó handsome fine. yóò dúdú o yóò dúdú yóò ga yóò sì gbalẹ̀. ó pupa ni ọmọ pupa ni táyà mọ́tò. <laughs> ẹ lẹ́yìn gan láìkí ẹ̀. Yorùbá Gidi TV. ẹni tọ́lọ́run bá dá lọ́lá nínú Islam olóòtú tí Ọlọ́run bá dá lọ́lá nínú Islam tó gbógo fún nínú Islam tó kọ́lé tó ra mọ́tò tó jẹ́ pé Islam ló náà ń ṣe Islam níṣẹ́ mọ̀ pé Islam ká kírun ni oníkálukú náà ló mọ ibi tóun tọ̀ dé àmọ́ nínú Islam tó máa gborìṣà kalẹ̀ a ní kò sí rọ̀ wọ́n ẹni tọ́lọ́run bá dá ní ìlànà muslim christian christian tó ń gbé báíbù tó ń lé ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni tó ló rókè tọ́lọ́run dá lọ́lá torí ilé kọ́ torí mọ́tò wà tó rógolo nídìí ẹ̀ a ní kò sí róhùn mọ́. a lọ lọ́hùn kan ṣoṣo tó ń mọ̀ rè. bẹ́ẹ̀ ni a ní ọlọ́hùn kan ṣoṣo tó ń mọ̀ rè. ó sì ní kan lọ́nà àti yè. bẹ́ẹ̀ ni olóòtú hmm. bẹ́ẹ̀ ni olóòtú tó bá tún wá jó ní ìṣẹ̀ṣe. bẹ́ẹ̀ ni bá jó ní ìṣẹ̀ṣe a ní kò sí lànà ní islam a ní kò sí lànà ní kírísítẹ́nì. pé torí pé ìṣẹ̀ṣe ló ń ṣe a ní pé torí ìṣẹ̀ṣe yẹn ọlọ́run kọ́kọ́ dá òun lọ̀nà. lọ̀nà ń fi là. lọ̀nà ń fi là. làdúrà ń fi ń gbà. làdúrà ń fi gbà. ogun hmm. mi ò ń fògùn ṣeré kò dì mí lọ́wọ́ kí n má kírun. bí mo ṣe jókòó di sí mo ṣe wà mí ò kì í ṣe oògùn mi ò mọ bọ́ ṣe ń ṣe tí wọn bá ṣe lọ́dọ̀ mi ó ti dẹ́ṣẹ̀ mo sábà ká bá fà tẹ́sibì ká dẹ̀ dìde lóru nǹkan tí mo mọ̀ nìyẹn. ẹ̀yin náà kéwú bẹ́ẹ̀ sí wa yẹn. kéwú mo ṣe wàlímọ mo sáwùkàrì kan àbámi àti yá mi ló kódà ó ṣe wàlímọ fún táyé gbọ́ tọ̀run mọ̀ tọ́ ná owó. èmi gẹ́gẹ́ bí ẹnìkan bí mo ṣe wà yìí lórí ẹ̀sìn tó wá dìmú yìí tí àáfàá má sọ wípé kò sí ọ̀nà ńbẹ tí àwọn pásítọ̀ má sọ wípé kò sí ọ̀nà ńbẹ èmi wá wòra mi látòkèdélẹ̀ wípé ìyá alásàlátù tó wá bí yọ ọ̀ṣun kí ló ṣẹlẹ̀. Yorùbá Gidi TV. lákọ̀ọ́kọ́ náà mọ̀ wò pé kí ló ṣẹlẹ̀ tọmọ Yorùbá Gidi wọ aṣọ èbó sọ́rùn ẹbí mi kọ́ ẹ mọ̀ wípé onírúurú ni a dá ayé ṣùgbọ́n a ò mọ̀ pé ìrìn àjò yẹn máa já báyìí lénìí ṣùgbọ́n nígbà tó sì ti yá a ò gbọ́dọ̀ torí pé a ò wá wọṣọ ìbílẹ̀ ká sọ pa ò ní wá ìdí náà ta fò pé ká tètè máa bọ̀ láti lè múṣẹ́ ṣe kíákíá kókó ni pé ká fàwọn nǹkan tó jádìtú ká fi hàn fáráyé rí nítorí pé àdìtú lọ̀rọ̀ ayé yìí ọlákúnlé fásùgbà ló kọ mí ẹ káàbọ̀ sí kàn ní yorùbá gidi tv ìpèlágbà níbi ọjọ́ mélòó kan sẹ́yìn nípa ẹnìkan tí wọ́n ń pè ní yèyí ọ̀ṣun nílùú ṣẹ̀wọ̀n làbá tọlọ́kọ̀ làbá wa bí dídé tá a dé a rí i pé a ò ní lè ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà nítorí pé a ò bá màmá a ò sì bá ìyá ẹni ọ̀hún nítorí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kan pé kí bàbá àti ìyá wọn kó sọ̀rọ̀ lé lórí àti wá dé báyìí bàbá ń bẹ ń tòsí màmá wọn bẹ ń tòsí ẹ káàbọ̀ sórí ètò yìí. orúkọ mi ni yèyé ọ̀ṣunkẹ́mi láti ìlú ṣeun. yèyé ọ̀ṣunkẹ́mi báwo lẹ ṣe di yèyé ọ̀ṣunkẹ́mi ẹ jẹ́ kó yé wa dáadáa. èmi náà mo ṣàdédé bára mi nídìí iṣẹ́ yìí nítorí wọ́n ní kò sẹ́dá tó máa yìn láyé torí òní mi ọlọ́run ọba ló dẹ̀ ń gbàgbára fẹ́ dà ẹ̀dá kò lè dá kọ̀kọ̀ ṣe nígbà tí mo wà ní kékeré ni àwọn inspiration kankan ti máa ń wá àwọn ìmísí àwọn ìmísí oríṣiríṣi inú kí n ṣàdédé rí i pé mo máa ń dákú àmọ́ ó dáa kéèyàn ò ní àwọn òbí nígbà náà wọ́n ń wò pé kí ló ń ṣe mí tá a bá dọ́dọ̀ eléyìí wọ́n á náwọn ò mọ̀ tá a bá dọ́dọ̀ tọ̀hún á náwọn ò mọ̀ ah! wọ́n gbé mi dọ́sípítù á náwọn ò rí kókó nǹkan tó ń ṣe mí kó dá mi padà sílé bọ́ tó bá dá mi padà sílé nǹkan yìí náà tún ṣì máa rìpíìtì ẹ̀ wọ́n á tún tẹkọ̀ létí ó tún dọ̀dọ̀ aláwo aláwo á ṣe tiẹ̀ náà wàá mójú kúrò a tún ṣe é ṣe ó tún dọ̀dọ̀ àfa àfa náà ṣe títí máa mójú kúrò ìgbà tó wá tó táìmù kan. lédè kan tẹ̀ ń sọ ni wípé ẹ̀ ń fò ní kú fòlàǹdé láwọn àsìkò kan tẹ́ wà ní kékeré wọ́n wá wá wá wá wọn ò rí wọ́n lọ sí hospital wọ́n lọ ọ̀dọ̀ aláàfáà káàkiri káàkiri wọ́n gbàdúrà ṣe gbogbo ẹ̀ kò sí kò níyànjú gbogbo ìgbà yẹn ẹ tẹ̀síwájú. bọ̀ǹgbà tó wá tó àsìkò kan ẹ mọ̀ bí èèyàn bá ṣe ń dàgbà nǹkan tó bá ń ṣèyàn ló ṣe máa ń báyàn dàgbà gbogbo èèmù wa ni wípé tó bá ti ń dàgbà èèyàn máa tẹ̀ mọ́lẹ̀ pé bóyá àìsàn kan ni. bóyá eyín ni. bóyá nǹkan kan ni o bóyá eyín ni o. bọ́ńgbàtà dẹ̀ wádìí wádìí tọ́wọ́n pé kí ló ń ṣe kí ni kókùn kan tó ń ṣe ọmọ ẹ̀ kò yé ìyá kò yé bàbá. ó wá di ọjọ́ kan ó wá mú mi lọ sí Abẹ́òkúta torí èmi kọ́ chemist mo dẹ̀ kọ́ nurse chemist mo kọ́kọ́ lọ kọ́ náà mo dé ṣọ́ọ̀bù ọ̀gá mi mo ṣàrí wípé kí n máa rí oríṣiríṣi nǹkan bẹ̀ débi pé àwọn tún máa sọ fún mi wípé yá sọ̀rọ̀ báyìí. oríṣiríṣi nǹkan bíi kílẹ̀ rí. bíi pé kí n máa rí pé ah, bóyá kí n rí bí àwọn ẹgbẹ́ tàbí kí n máa rí àwọn àlùjọ̀nú kankan ah, sọ̀rọ̀ báyìí ọ̀ni tó bọ̀ wà níṣòro tó bọ̀ wà níṣòro yẹn á máa sọ pé ọkọ ah, báyìí ló máa fi kí ọ̀ṣòro náà but ẹ mọ̀ nǹkan téèyàn ń rí tó jẹ́ pé èèyàn gangan tó dẹ̀ máa sọ pé nǹkan báyìí ló máa fi kí nǹkan báyìí tí mo dẹ̀ máa sọ tó bá tí ẹni ẹ̀ dẹ̀ máa lò tó dẹ̀ máa ṣiṣẹ́ bọ́ gbogbo àná wò kó bíyà mo fẹ́ ya wèrè ìgbà tó tó táìmù kan mo wá sọ fọ́gá mi ọ̀gá mi nǹkan tó yẹ kẹ́ ah, mi ì lè rántí mi gbọ́dọ̀ parọ́ tó ti pẹ́. ṣé wọ́n ṣì wà lábẹ́òkúta. wọ́n ṣì wà lábẹ́òkúta but ó ti pẹ́ ju ìgbà tí mo ti kúrò bẹ́ẹ̀ ìgbà tí kíní ti ń ṣe mí. ó ti máa tọ́dún kèlò. ah bí wọ́n máa bù kéré ṣé kò sí lọ bí twenty years báyìí so ọ̀gá mi ṣàwá ó wá pe mọ́ sí mi pé n kọ́kọ́ ṣe ọmọ yìí ó máa ń dá sọ̀rọ̀ ní ṣọ́ọ̀bù ó dẹ̀ máa ń ṣe àǹkọ̀kọ̀ ní ṣọ́ọ̀bù ó sọ àǹkọ̀kọ̀ báyìí fún mi ó sọ pé gbèsè tèmi ò fi lóyún kọ báyìí nǹkan tó fà á. òótọ́ dẹ̀ lẹ sọ fún ọ̀gá yín ìdí tí ò fi lóyún bẹ́ẹ̀ ni. àwọn àǹjẹ̀nu ló sì sọ fẹ́ yín. bẹ́ẹ̀ mo sọ fún yín. àwọn àǹjẹ̀nu yẹn bí àwọn aṣọ wo náà máa ń wọ̀. Ah. torí oríṣiríṣi àjọ̀nú ló wà mi gbọ́dọ̀ parọ́ bàbá mi. Eh amaralujọ̀nù mi ó lè ní bí orí tátì lórí. ní ọrùn kan ṣoṣo orí tátì. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ máa rálùjọ̀nù mi gbogbo ojú ẹ̀ báyìí ẹ̀yìn ló máa wà ara ẹ̀ dẹ̀ máa wà wájú. mo máa ń rí ibi jẹ́pẹ́ ìwé lọ́yọ̀ máa bà mí ó máa ẹ̀ ní rí òpin ẹ̀ láti òkè dé ìsàlẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. yóò ga gan. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ máa rí mi ẹsẹ̀ ó máa tó ẹsẹ̀ fifteen fifteen tó jẹ́ thirty ó dẹ̀ máa ẹ má rí mi ojú kan ṣùgbọ́n ló máa wá níwájú orí ẹ̀ èmi mẹ́rin débi pé tọ́ bá ti ń wá àwọn ọ̀dẹ́ fi mí ṣe nǹkan kan bọ̀ ńgbà tó mo wá ṣàlàyé fún mọ́ sí mi mọ́ mi mo rí nǹkan báyìí àwọn ah, máa ń rẹ̀ wọn nǹkan báyìí wọ́n máa ń bá mi sọ nǹkan báyìí wọ́n máa ń ṣe nǹkan báyìí wọn ò tètè gbàgbọ́ wọn ò kú bí arọ ni mò ń pa tàbí kọ́ rò pé bí nǹkan tó ṣì ń ṣe mí ló ṣì ń ṣe mí àdẹ̀tún tẹ̀síwájú nínú àwọn ìwọ̀n wádìí yẹn táwọn bá tẹ̀síwájú mo ṣàkúrò níbi iṣẹ́ yẹn wọ́n mú mi kúrò wọ́n mú yín kò ń bí iṣẹ́ yẹn ṣẹ́ẹ̀ṣì máa ń ráwọn àjẹnú yẹn dì sí. Ah. mo sì máa bọ́wọ̀ débẹ̀ fún yín. ok. so àtẹ̀síwájú nínú gbogbo nǹkan tó tún ṣẹlẹ̀ náà bọ̀ mo wá ìgbà tí kíni ẹ ti wá sú wọn sú bàbá ó sú yà gbẹ́mi tó bá gbé mi lọ hospital general hospital lówó dé wọ́n ní màá máa sọ̀rọ̀ báyìí wípé wọ́n gbọ́dọ̀ fún mi lábẹ́rẹ́ àmọ́ ẹnu òní làwọn òní mú ẹni tó ń sọ̀rọ̀ hmm. ah, ṣèbí ya mi lójókòó yìí dáàdi máa tẹ ọkọ̀ báyìí ọmọ débi pé dókítà máa sọ wọn pé ya gbé òdìlé ẹ máa gbé lọlé pé tẹ́ ẹ bá fún lábẹ́rẹ́ dókítà máa ní òun ò rí eléyìí rí nǹkan tó máa sọ mi ò rí dúró eléyìí rí o ó yẹ ẹ gbé kò sáà rí nǹkan tó ń ṣe ẹ máa gbé lọ wọn á tún gbé mi délé mẹ́rin á tún sunkún sunkún sunkún dáni máa ń dé máa sọ pé òun ò mọ orú ọmọ eléyìí o orú ọmọ wo leléyìí àwọn ọmọ orú ọmọ kiri kọ kí ló ṣẹlẹ̀ gangan náà gbogbo ẹ̀ láti ṣe gbogbo àti náwó àti ṣe gbogbo ẹ̀ kí ló ṣe ká tún ṣe. àtúnpadà àtúngbéra ó tún dé ọ̀dọ̀ àáfàá Hmm. ètò wa ṣe baba ńlá kú ẹ̀ ọwọ́ ní àfakọ́wá sàlámù kaola làbẹ́òkúta ọ̀nìkan tún mú mi lọ ọtí gbọ́dọ̀ sàràfà sàlámù kaola alọ́lẹ́ǹkì ni alọ́lẹ́ǹkejì ẹ̀rẹ́ǹkà tá a fẹ́ lọ mẹ́mi ṣe wá mú mi lábẹ́òkúta ní abúlé ọlọ́ọ̀nì bọ́ ṣe mú mi tọ́ mú mi dé títì pé ká wọ mọ́tò ká sọ́dọ̀ àfà bá wá dúró sí títí títí ìta fi dúró sí oní ní wọ́n náà wà á rí mọ́tò òórùn ìwà ń ràn bí òórùn ìwà ń bọ́ ah, bẹ́ẹ̀ ni mo sọ fún yín òórùn yẹn ń ràn gan mami sọ pé kí ló dé tá a fi rí mọ́tò gbogbo ọ̀dẹ́ ń dúró ń wọ mọ́tò kí ló ṣàwá táwọn òfin lè rí mọ́tò wọ̀ kò pẹ́ táwọn sọ̀rọ̀ yẹn tán bí mo ṣe kí náà bó ṣe dé ni bó ṣe dúró síwájú mi ni ó wá ń gẹ́gùn ah, nígbà tó máa dé wá bá ìbínú dé bẹ́ẹ̀ lójú ẹ̀ ń tu bí iná nígbà tí máa wọ́n máa sọ̀rọ̀ wá jẹ́ pé yé mọ̀jà. báwo ni kìnìún ẹ̀ ṣe rí. Ah, láti bí síbí ẹja ni láti ibà sí èèyàn ni láti ìdí. láti ibi dodo sẹ́ńtà ibi dodo désàlẹ̀ ẹja ni bó ṣe gbé wá nìyẹn lókè ìbá lè mọ̀ wípé òun gangan lòún wá bọ̀ láti ibi sẹ́ńtà ibi dodo bí òkè dodo báyìí dókè èèyàn ni ó dé wà tó dẹ̀ ń gẹ́gun tó ń gẹ́gun tínú ń bí kò wá sọ ha bó ṣe wá báyìí pẹ̀lú ìbínú tó fi gbé wá tó máa bínú lọ báyìí ẹ mọ̀ bíi pé kí yàrá sán but ara yẹn ò kú jáde kí n wá rí parapa ẹ mọ̀ pé ìgbà mi táwọn ò bá kú jáde ó máa ń fa ó máa ń fa eh, ara mọ̀nàmọ́ná sókè ó kọ̀ fa lọ pẹ́rẹ́rẹ́ mo á ní iná rẹ̀ ìyọmọjá kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe mo ní mọ́ ẹ̀mí bọ̀ wọ́n wá sọ pé nǹkan kan ṣe àwọn pórí àwọn tóbi pé àwọn ọmọ kan tó ń ṣe àwọn pé system àwọn ti change mo tútù mú àwọn mo ní mọ́ ẹ̀mí ẹ̀pẹ̀lẹ́ mo sọ fún mi mo ní mọ́ ẹ̀mí ẹ̀pẹ̀lẹ́ mo ní òtútù mu yín mo ní bẹ́ẹ̀ nǹkan tí mo rí ń sìn ni lọ́wọ́ ní kí ni mo rí mo ní mo rí yẹmọ já ó bínú ó bínú kò ní báyìí sọ ti gba báyìí bínú kẹ̀ àṣẹ wípé bíbínú tó bínú ó lọ padà ó di ọkùnrin àwa dẹ̀ gbé mọ́tò bó ṣe lọ ẹ bá a dẹ̀ gbé mọ́tò bá a ṣe mọ́tò a ń lọ àṣepọ̀ náà gbé kabúkabú lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ gbé tẹ̀lé wa adébi tán lọ́dọ̀ àfa sàlámù kaola bó ṣe báwa ṣe ń wọlé ta dúrọ́pù báyìí tá a ṣe ń wọnú géètì yẹn báyìí òun lòun náà gbé kabúkabú ni àfa yẹn ń dúró lórí kọ́ọ̀dọ̀ àfa yẹn sọ pé dúró bẹ̀ bó lòun bọ̀ sáfà yẹn ṣì wà lábẹ́òkúta. ah mi wàá lè sọ torí wọn òun ló kọ́ ilé yẹn báfa yẹn ṣe wá dórí kọ́rídọ̀ tó fẹ́ sọ pé dúró ń bẹ̀ ibo ló ń bọ̀ àwa ah, wọ ẹ̀yìn pé ta lè bọ̀t èmi rí nínú ẹ̀mí wípé èèyàn ń tẹ̀lé wa bọ̀t àwọn ò mọ̀ hmm. bọ̀bá ṣe wá wọnú ibẹ̀ yẹn tọ́wọ́n wá sọ pé àwọn ò ah, káṣẹ́ dúró ká dúró ká dúró bọ̀ǹgbà tó wá ṣe ń ba tó wá ń fohùn ba sọ̀rọ̀ ó wá ní káwa máa bọ̀ bá a ṣe wá súnmọ́ àfa yẹn àfa yẹn wá palẹ́ fi pé tó o bá gbé ẹsẹ̀ kọjá ẹsẹ̀ tó gbé yẹn inú alálàá Hmm. it's better kó gbé kábúkábú tó gbé wá kó kó nu compound òun ó dẹ̀ lọ lọ́jọ́ náà àdẹ̀wọlé àfàbà ń ṣàlàyé fún wa pé ṣáàrin nǹkan tó tẹ̀lé wa débi báyìí ni. ọ̀nà mélòó la wá. ọ̀nà mélòó la wá. àní hmm. àní àwọn méjì náà la wá àfẹ́yìn sọ fún wa kì í ṣáà méjì la wá o wípé èèyàn kan tẹ̀lé wa bọ̀ ó ní àmọ́ òun ti dá a padà eré la rò bí àfàbà fún wa ní nǹkan pé ká lọ lò pé kọ́ lọ lò fún mi wọ́n ní kó fi sí gbẹ́rẹ́ kó dẹ̀ kí n dẹ̀ lónú ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ló ti tọ́ ìgbà àfa ní ká pa ọjọ́ kẹta ìgbà tá a máa padà ọjọ́ kẹta wọ́n lu àfa bíi bàrà. wọ́n lu àfa. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àwọn olówó akóyàjà àfa àwọn olówó jẹyẹ àfa ìyá kí la àfa ṣe fún ọ. ìgbà tá a máa dé àfa àfa bá ní káwọ gbogbo ara òun wípé ká má wá sọ́dọ̀ òun mọ́ o ah. tí a lọ tán òun ni wọ́n kóra wọn dé ọ̀nà orí kí ni pé ah in fact ọmọ yọrọ ẹ ti sọ àwọn pé gbogbo àbíkú iṣẹ́ ló sọ lóògùn dèké wọ́n ní iṣẹ́ ló lu àrùn gbàtà fáwọn aṣíà rẹ̀ gbogbo apá ìgbàlẹ̀ ó lé sàfáyín lára pọ̀ pọ̀ ìgbàlẹ̀ náà fi ná àfà olú àfà bìbàrà àfà ní ká má dọ́dọ̀ wọn mọ́ wọn wípé kí a máa lọ pọ̀wọ̀n ò tiẹ̀ fẹ́ rí wa bá a ṣe ṣí bá a tún ṣe lọ nìyẹn o gbàtà wa kó bẹ́ẹ̀ ó wá sú wọn pé kí ni kókó kó ta fẹ́ ṣe báyìí mẹ́ẹ̀má máa sunkún pé kí ni gbogbo ilé gbogbo ọkọ ẹ̀ ti sú àwọn eré la rò bí àbá dúró àbá ṣà nọ́ọ̀sì gbogbo nǹkan yẹn lówó dé owó dé ẹgbà ìkan náà à nọ́ọ̀sì ẹ̀ à ń gbà bẹ́ẹ̀ à ń gbà bí ọpẹ́ àáfàá tún dìde à ń pè àáfàá yẹn ní àáfàá sàkàríyà òun àtún dèdè wọn àṣetì ẹ tí tí tí àwọn ti padà sábẹ́kúta so àfọyín náà àṣetì ẹ sísè àfọyín wá fún mi ní kọ̀ọ̀kan ó ní pé kí n lò lóru ọ̀gànjọ́ ó ní nítorí pé kí ni ẹgbẹ́ tó ẹgbẹ́ tí mo bá wá pẹ́gbẹ́ tó ní agbára ní pọ́ọ̀tì ní májẹ̀mú wípé tí mo bá ṣe nǹkan yẹn ní òru yẹn pé gbogbo májẹ̀mú yẹn kó máa bàjẹ́ wípé a máa yára àfa yẹn bá sọ ó bá fún mi ní kíní ìrànú ní kí n lè mọ́ bí àyà mi ó wá ní kí n bọ́ra sí òwò mo dẹ̀ bọ́ra sí òwò ó wá mú kí n lè mọ́ bí àyà mi ó wá ní pé kí n ó wá mú epo ó wá fi ráǹdì lẹ̀ ó wá fi ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ó wá fi sáàrin epo yẹn ó wá ní kí láì pé kí wọ́n máa fi kí wọ́n ará kòrò láti bí irú ẹ̀nà yẹn kí wọ́n máa ará kòrò bọ̀ pẹ̀lú hòhò kí wọ́n lọ fẹnu gbé ọ̀gẹ̀dẹ̀ yẹn jẹ hmm. àfáà yẹn náà ṣe tiẹ̀ àṣe bá sọ fún yín pé wọ́n lọ wọ́n nà àfáà náà ni o má dánrú ẹ̀ wò mọ́ àbáfihàn lẹ̀ ó gbéra ó sọ́dọ̀ ìmáàmù kan ní ìsàlẹ̀ owó dé ìmáàmù yẹn kò pé ọ̀sẹ̀ kan lọ́ọ́ pa ìmáàmù yẹn dànù. Ah, ah. lórí ọ̀rọ̀ yìí náà. ọ̀wọ́n lọ bá a bá a ṣe dọ́dọ̀ ṣífù máàmù bá a ṣe dọ́dọ̀ ṣífù máàmù ìmáàmù yẹn dẹ̀ ń rí mi lórí omi báyìí ìjì dẹ̀ ń jà níta ìmáàmù yẹn dẹ̀ ń sọ wípé ìyẹmọjá mi wà láràndì wípé gbogbo ibi táwọn ló ń tẹ̀lé wa lọ pé ọ̀n pé kò sí nǹkan tó fi fẹ́ fi yà mí. Hmm. ìmáàmù yẹn bá dáhùn pé ẹyin ìyẹmọjá rẹ lẹ́yìn ojú mi wípé bọ̀tọ̀ ọmọ àṣẹ wọn kan fún mi ọmọ gbogbo atẹ́gùn tó bá ti ń fẹ́ gbogbo nǹkan tí bá ní mi gbọ́dọ̀ bọ́ síta ohun tó máa fi yà wá nìyẹn àdẹ̀nu ah, kò sí wàhálà èmi wá ń sọ pé èmi nìkan nulẹ̀ ah, èmi nìkan nulẹ̀ màá máa ìjà máa jà ṣẹ́gun òní bá mi àfààní kò sí ọkàn pọ́ lọ́mọ wa pẹ̀lú mi ó ní bọ̀kí bàjẹ́ káyà mi já tí ká fẹ́ ṣe nǹkan yẹn àdẹ̀ tí wàá mọ ọjọ́ ta fẹ́ lọ ṣe káàdẹ̀ lọ káàdẹ̀ wá owó nǹkan tó ní kára káàdẹ̀ lọ ní ọjọ́ ní ọ̀sẹ̀ tó bá tó tẹ̀lé la gbọ́ pé ìmáàmù ló sẹ́yìn. ah mẹ́mi tó pariwo pé kí ni gbogbo eléyìí gbogbo eléyìí ti sú àwọn bọ̀ látàgbà yẹn ó wá di pé fún ẹ̀ ló máa máa wá tí n bá sùn kí màá tàwọn àbúrò mi sùn báyìí èmi nìkan ní sẹ́ńtà bíi tí mo wà ẹ̀ máa yẹ tó mi máa lùtè. omi á dà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwa ni mo bó mi ṣe débẹ̀ yẹn. abẹ́nìkan ń tọ̀. ìtọ́kẹ́ ní ìgbà mi tó bá jí lóru wọn máa wò pé ah báwo lomi ṣe débi báyìí kò dé omi kò ṣe pé omi kékeré pé bóyá ìtọ̀ o omi tẹ́ máa omi tẹ́ máa wò pé jẹ́ ìsìnkú omi gidi mi mo máa ṣàn láti ibẹ̀ tó máa ṣàn déta tẹ́ẹ̀ ni mo bómi yẹn ṣe wọlé. omi tí èèyàn máa gbọ́n. mẹ́mi wá dà mí máa ní ògbélé ti sú àwọn ó dáa kí la tó fẹ́ ṣe kí ni wá ṣàṣẹlẹ̀ àmọ́ nǹkan kan ni wọ́n á rántí nígbà tí ó dẹ́pọ̀ gbogbo ìgbìyànjú ta ti wá gbìyànjú nǹkan ni mo rí pé mo ká mọ́ tí ẹ pé mẹ́mi wá sọ fún mi pé mo sọ jáde lóru ọjọ́ yẹn yìí pé mo sọ wípé kọ́ fi mí sílẹ̀ pé mi ò ṣe mọ́ bó ṣe wá jí mi mo ṣe ń drag ẹ mọ bóyá kí wọn jọ máa drag ẹ mo ṣe ń drag ẹ pé mi ò ṣe mọ ẹfí mi lè mi ṣe dìde lórí yẹn ni pé àwùsù mi lẹ́mi lọ ṣe tọ́nu ojú mi àwùsù mi lẹ́mi ṣe ọba ẹsẹ̀ gbé mi táwọn ti talẹ́jọ́ ṣe ìwà talẹ́jọ́ drag ẹ máa sọ fún wọn pé ò ṣe mọ́ yẹ máa sọ fún wọn bẹ́ẹ̀ sọ fún wọn pé ò ṣe mọ́ sọ fún wọn pé ò ṣe mọ́ mẹ́mi bẹ́ẹ̀ sì máa pariwo bẹ́ẹ̀ ah, mẹ́mi ṣáà ní ọkọ mi kí ló dé kí ló ṣẹlẹ̀ sọ fún pò ṣe mọ́ mẹ́mi ti bú sẹ́kún kò sí kankan mo ní mi ṣáà ń pọ̀ wọn ìmọ̀ ṣe ń dragi ipò sọ wípé sẹ́ẹ̀ kò síbi tí mò ń lọ àní kò máa sọ fún pò ṣe mọ́ nígbà tá a tún gbẹ̀yìn abá tún gbéra dọ̀dọ̀ bàbá Ádámọ̀ l'Abẹ́òkúta. àfa làwọn náà rèé. bàtà dọ́dọ̀ bàbá Ádámọ̀. àwọn wọ́n wà l'Abẹ́òkúta dì ìjẹmọ ni bàbá yẹn wà. ìjẹmọ ni bàbá yẹn wà. àtúgbò rẹ bá dámọ̀ bàbá ní ká dọ́dọ̀ bàbá dámọ̀ ìgbà mi àmọ́ bá wọn sí lórí sickness ìgbà mi ìgbà mi kẹ̀dẹ̀ yóò bá ti di ọmọ rẹ̀ máa ń fún wa bọ́ iṣẹ́ tí mo rí pọ́ ṣe fún mi tí mo rí pé yóò dájú ọ̀nìkalọ̀ rẹ̀ yẹlé àdẹ̀rẹ̀ yẹlé wọ́n bomi sínú ọ bu kíní sínú omi ọ̀nì kí wọ́n á lọ fi wẹ̀ ọ̀nì omi ẹyẹlé yẹn ó ṣáà pé mo mú díẹ̀ ǹjọ́ yẹn mo mú díẹ̀ ǹjọ́ yẹn ọwọ́ àyìnkí lọ fi tó kù wẹ̀ mo bá gbé e, mo lọ fi wẹ̀ ọwọ́ àsọ fún mi pé ọmọ yìí ló wà lórí omi ah omi rẹ̀ ló tẹ́rẹ̀rẹ̀ ah, yìí omi lélẹ̀ yìí. mi lẹ́gbẹ́. Ah, lọ́wọ́ àwọn lọ́n wò lórí omi àwọn lọ́n wò lórí omi ọ̀ṣà ni ṣiṣẹ́ kọ fún mi ìwà mọ àárín wọn àti ọlọ́run àti bàbá dámọ̀ yẹn nìkan nǹkan yẹn wà. àárín àwọn mẹ́ta ló wà. àárín àwọn mẹ́ta mọ́mí ẹ̀yìn. ọlọ́run àti bàbá dámọ̀ yẹn tọ́ni pé kọ́ ṣe nǹkan yẹn fún mi èmi gan mo wádìí ẹ nítorí ọjọ́ tó máa gbé nǹkan yẹn fún mi tọ́ni pé kì í jàse jẹ yẹn kọ́ tó gbé dé wọ́n sọ fún mi pé àṣetán fẹ́ bí àmì gbọ́dọ̀ jẹ́ àwọn olóṣàn yẹn. ọyìn gbòdì àṣejẹ yẹn. àwọn àjẹnu. bẹ́ẹ̀ ni mo sọ fún yín sógbà tó máa gbàṣejẹ yẹn dé mo wá bí mo ṣe wá ní kí tó bá ṣe jẹ bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ṣe wọ́n sọ pé kò gbọ́dọ̀ jà sí jẹ yẹn bẹ́ẹ̀ ni mẹ́mí fún mi pé o máa jẹ́ níṣẹ́ àná o máa jà sí jẹ yìí níṣẹ́ bó wọ́n sọ fún mi pé mi gbọ́dọ̀ jẹ wọ́n gbà sí kí n gbá yín láti jẹ mú i gbé láti jẹ bá mo kọ̀ kí ní ebi kòkó kò ṣe pẹ́ sí mi lẹ́nu hmm. mo ní mímí lè jẹ́ nínú mo bẹ̀ máa pariwo mímí lè jẹ́ nínú wọn ni wọ́n jẹ́ yá máa jẹ́ nígbà tó yá tó pẹ̀tì mi gbà tó kọ́ra tó pẹ̀tì mi pé ṣàjẹ́ jẹ́ jẹ́ mo á rọ́jú mo á jẹ àtijẹ́ yẹn tán mo ṣe wá yọ jẹ ọgbọ́n tó wá ń bá mi sọ wá ní pé ṣùgbọ́n ní kó má jẹ ṣùgbọ́n ní kó má jẹ ṣùgbọ́n ní kó má jẹ wọ́n ní àfi sùkú mẹ́mi ní pé kí n jẹ́ ni wọ́n mi ní pé kí n jẹ́ ni mo ṣàjẹ́ àti mo á jẹ́. àwọn tí wọ́n á sọ fún kẹ́ má jẹ yẹn wọ́n á tó mélòó. Ah, ìgbà mẹ́rin nìkan lè wà ìgbà mẹ́rin tó bí méjì mẹ́ta bàtà wá ṣe gbọ́ ọkàn yẹn tí pé wọ́n á reduce wá di ọjọ́ kan mo wá ń fọṣọ níta gbangba mo wá ní mo ṣe wá fọṣọ mo ṣọ́ọ̀gì náà gbà yẹn bọ̀ mẹ́mi náà bá mi ṣe ìrànwọ́ kọ́ bọ̀ mo wá rí pé stress yẹn ti pọ̀ jù mí mo ní kí n tiraka pé kí n lọ fọṣọ yẹn fún ara mi mo wá kọ́ aṣọ pé kí n fọṣọ mo wá kọ́ aṣọ ẹnìkan wà lẹ́làdé lẹ́làdé búrẹ́dì so ẹni wá fún mi ní gálà ẹni yẹn láìkí mi gan wá kó gálà gálà yẹn pọ̀ wá kó fún mi ní pé kí n pé kí n jẹ lójú àlá ní lójú ayé nígbà life mo wá ń jẹ gálà yẹn ní kọ̀ọ̀kan wọ́n á jẹ gálà yẹn kọ̀ọ̀kan láyé like bí abi mẹ́wàá mo á jẹ gálà yẹn ku mẹ́rin. try. so mo wá ṣe wá ṣe gálà mo kàn rí pé mo wá ní kí n wọlé kí n gbé ke mẹ́rin tó kù mo kó síbẹ̀ hmm. kí n wọlé kí n gbé ike bí mo ṣọlé kí n gbé ke báyìí kí n tó dé padà mi ìbá gálà mi kò lè sọmọ kankan ní gbogbo àdúgbò mọ́ èmi nìkan lójókòó sí di aṣọ. bí eku sáré wá wọ lọ. Hmm. níta gbangba lọ́sàn-án gan-an bá a ṣe wá mú mọ́ṣúádé mọ́mí mọ́mí gálà mi mọ́mí gálà mi mọ́mí náà gálà mi ì débi gálà ẹ̀ gálà wo náà aṣọ abá gbogbo aṣọ ní kọ̀kọ̀kọ̀kọ̀ kọ̀ọ̀kan ah, mo wá sí mo wá ń pariwo mọ́mí gálà mi o mọ́mí gálà ta ló kó gálà mi o rúmọ̀ kan pè ní ìyá ẹ̀ kí ló lọ́kọ̀ ìyá ìyá ẹ̀ tó ń tata ìrọ́ ìyá blessing kọ̀ ìyá mutiu ìyá mutiu wà náà pé yanatu ẹ̀ẹ́dẹ́dọ́mọ yìí lóhùn ló wá dáhùn pé mi ìmúnú wa gálà mi rí gálà ẹ mi rí gálà ó dà pẹ̀lú ọkọ gálà tó ń wà bó ló kó sí mo ní aṣọ mo kó sí o wọn àbútí kó wọlé mo ní mi kó wọlé ìgbà tí máa wọlé pé kí ló wá gálà kí n tó bọ́ta bó ṣe dé nìyẹn àwọn méjì ọba mú gálà mi lọ́ba ń ṣe báyìí <laughs> ní méjì méjì. Ah, ọkùnrin àti obìnrin ni wọn àbọkùnrin nìkan. <laughs> àwọn àlùjọ ní náà sọ yìí náà wọn ń gàlọ́ wọn ṣe báyìí mo ní mi gálà mi rè. kí n kọ́ lọ wọn. àwọn tó wá ẹ̀. wọ́n wọṣọ wọn wọṣọ black ni wọn délé àlùjọ̀nù ni wọn. wọn wọṣọ wọn dàbí èèyàn. bóyá wọn wọṣọ o but bó ṣe wá ní ojú ilé tí mo wá yẹn lójú níbí báyìí. ojú ẹyọ kan. ojú ẹyọ kan bí. ìtókù yẹn ní ọwọ́ ọwọ́ ìtì yẹn pọ̀ ọwọ́ amú gálà yẹn bọ̀ ọwọ́ méjì ló ọwọ́ méjì ló wá lò ní ọwọ́ yẹn mẹ́mi gálà mẹ́mi gálà mi rè mẹ́mi gálà mi rè gálà mi rè mẹ́mi gálà mi rè mi ò rọ́ wọn tó ní gálà mi rí wọn mẹ́mi gálà mi wọ́n bẹ̀rẹ̀ sí máa sunkún mo ní ẹ̀kọ́ mi lẹ̀ mo á sọ ẹ̀kọ́ mi lẹ̀ o ẹ̀kọ́ gálà mi lẹ̀ o ní o gbà yẹn bóyá mo ti lọ bóyá mo ti lọ bóyá seventeen years so mo ṣáà mo ṣáà gba ọ̀wà gálà yẹn lọ wa lọ aṣọ ẹ̀mí ìlẹ̀fọ́njọ́ náà òbínú wọlé ni látìgbà yẹn a ṣáà tún nọ́ọ̀sì ẹ̀ bọ̀ a tún nọ́ọ̀sì ẹ̀ bọ̀ ìgbà tọ́lọ́ máa wá ṣe ìyanu tó wá dé pé gbogbo nǹkan yẹn mo wá lọ sí gbogbo nǹkan yẹn ti wá dé pé ó ti wá fẹ́ sú ọ̀tá mi mo ti wá kúrò skul mo ti sú ọ̀tá mi ní skul wọn kì í ná mi. kí ló dé tẹ bá ṣe wọn ní náà yìí. bá ṣe wọn náà mi o. kí ló dé. Ah! <laughs> débi kó tó bá ní kó ń gbégbá sókè báyìí máa ti rán ara ń bí. Hmm. tó bá ti fi lè dúró báyìí mi náà mo ti tẹ̀lé wọn àtijọ́ ń lọ ni ó máa sún wọn hospital ẹ máa ń pàdé hospital ni. ok tẹ bá ti rí wọn máa dákú. máa dákú. so tọ́wọ́ yìí pé kọ́ ọ̀nà mi báyìí mo máa faint ìgbà mi máa hes mo kódà tí wọ́n mọ. ilé ìṣẹ̀gbà yẹn ló mú yín dákú. ìṣẹ̀gbà ló mú mi dákú. ọ̀hún kódà àwọn tí mo rí. so gbà tí gbogbo ọkọ yín wá ń ṣẹlẹ̀ ní skul débi pé skul gan-an ẹ mọ̀ wọn wá nà mí tí bá ti ṣe ìwà fi kódà máa tún léètì dé skul wọn ò ní fẹ́ gbà kàn mí tí nǹkan mi wá fi ń ṣẹlẹ̀ bọ̀ ń tó yẹ ti mo kúrò skul ní gbogbo kíní sídẹ́ǹtì yẹn pẹ̀lú gbogbo mo á lóyún ọmọ mi tó ń pè ní Mariam gbàtà wa lóyún ẹ̀ tí mo á bí tí mo bí náà wọ́n sọ pé tí wọ́n bá bí mo gbọ̀n pẹ́yìn tó máa ń ó wá tún ó wá yìn kírísì sí ìgbà tí mo wá bímọ tọmọ ẹ wá pé bíi tó ń lọ pé bíi ọdún méjì mo ṣe wá gbélé ni wo mo gbogbo ohun tó ti sún mi mo mú apítì gbogbo wọn méjèèjì pé ah, pẹ̀lú gbogbo owó tó ná pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún mi síbẹ̀síbẹ̀ náà àìtí ìdíkókó nǹkan tí ó ń ṣẹlẹ̀ bá ṣe bí mo ṣe wá gba ọ̀fadà lọ nìyẹn mo ṣá gbọ́ lọ gbogbo ṣá bára wọn olóyè ṣá ọmọ ìkọ́ta lóyè ṣe ká dáradára gbogbo ṣá ń ṣe mọ́ra wọn. ẹ mọ̀ wípé mi ì tí mọ kókó nǹkan tó ní pé kí n wá ṣe mi ì tí mọ kókó nǹkan tó ń ṣẹlẹ̀. ó wá di òru kan mẹ́mi ṣe ṣáà jáde ni ó tún jáde táàmì gbẹ̀dẹ̀ ni mo dá pé mo fẹ́ padà mo ti ń wọ twenty five years. tó travel padà lọ sí ibò. táàgbà ni mo dá wípé mo lọ sọ́dọ̀ ẹgbẹ́ mi padà ok ẹ ti jọ ládéhùn tẹ́lẹ̀. àdéhùn tó mọ ọmọ má jẹ̀mú lẹ́mi káàmì gbà ni mo dá but ọlọ́mi wá mọ nǹkan tó wá mi mọ bí mẹ́mi ṣe ṣe láàrin yẹn. àwọn ẹgbẹ́ yín tó wà ní ìsàlẹ̀ odò. <laughs> bọ́n ṣe jáde ní lọ́wọ́ sọ pé ní kíá pé ah ọmọ yìí táà ń báyìí ló máa dá bọ́n kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ dípò tí bá ti tó tàmí tí bá ti dá máa sọ mẹ́mẹ́ mi hmm, ó kọ́ lè yá ẹ kọ́ lè má kọ́ ta mi mọ́ hmm. twenty five ṣe bí twenty five ṣe bẹ́ẹ̀ mẹ́mi ṣe bí twenty four ṣe bẹ́ẹ̀ pé. ẹ máa ń sọ. máa sọ màá tún sọ wá sọ mẹ́mi máa wá go tó bá di ìgbà báyìí ah ẹnu má kọta mi mọ́ o mẹ́mi mm-hmm. máa rò pé ìwọ náà máa wí pé mẹ́mi máa jáde jọ yẹn bọ́ọ̀ sọ fún wọn níbi tó sájọ pé ẹ́ ọmọ ìwo gọ́gọ́ ló wà ní ní nǹkan bá báyìí ó yá ọmọ yìí ọtẹ̀ tí lọ tàn ah sábàbí kankan ló ń wà ó yá ní kí abi tó bá wà kó gbéra ibi kíbi tó bá wà kó gbéra kó wá lọ kọ́ báyìí kó lọ lò fún mo gbà mo dò wà lọ́fàdà bó ṣe wá mi wa ń bọ̀ ó wá ku nǹkan kó bí dáì mínítì ló kù kí n pèrò sọ́kọ̀ ńgbà yẹn hmm. <laughs> wàhálà ìlọ́fi ojú wa ń bọ̀ òjò wa ń rọ̀ débi pọ̀ ọ̀n fẹ́ jọ́kọ́ra èdè ọ̀dọ̀ mi hmm. òjò yẹn wà á rọ̀ òjò yẹn pa wọ́n dé ọ̀dọ̀ mi ni nígbà ká tó kúrò níbẹ̀ bọ́ ṣe fún mi ní ọkọ̀ lò pé kẹ́sì àfi dé ilé gbàtà wa dé ṣe wà gbọ̀n kan gbẹ́kúdé <laughs> ìgbà míì gan máa ń gbẹ́kúdé sí mi lọ́rùn ni àfa sàkánà kan ló ṣe sí mi lọ́rùn pé kí ebi ṣàwá ń ṣe gbogbo nǹkan yẹn bọ̀ láfítà yẹn tọ́lọ́run ṣàwá tí gbogbo nǹkan wà lọ́lẹ̀ mi wà lọ́wọ́ sọ́fàdà yìí mọ́ mo á dúró nílé ìgbà tó yá tí mo ní pé gbogbo yẹn mo ti gbé kó lọ mo ti lọ fi hàn lẹ́kọ̀ọ́ náà gbogbo ṣáà ń ṣẹlẹ̀ gbogbo dá but ó wá ìgbà tó yá mo wá marry <laughs> ibi tọ́rọ̀ wá ìgbà tí mo wá marry tí wọ́n marry sí Èkó mo wá wálé ní táìmù yẹn mo wá ní kó wá bá mọ́ ẹ̀mí pé ṣe mọ̀ pé èkuru tó máa ń tẹ́ni máa ń ṣe fún mi tẹ́ máa ń kọrin pé gbọ́ta ayé máa gbọ́tọ̀ ọ̀run tọ́mìnà máa ń kọrin lórí òru tọ́ni kẹ́ máa ṣe fún mi lórí òru tẹ́ máa ń kọrin pé a kì í ń gugi kákó kinní kan a kì í ń gọ̀pẹ̀ kákó èèyàn mo ní ṣe mọ̀ pé ẹ̀ ṣe kinní yẹn mọ́ òun ní kí wọ́n sọ fún wọn pé ẹ wò mú ti ń rí àwọn ará bí yìí o ṣé àwọn pé ilé ìtẹ̀ṣe fún mi ń gbà yẹn mi ì rí wọn mọ́ mú ti ń rí wọn wọ́n tún ti ń yọjú wò ṣé àwọn pé táàmì tó ti ń dún ẹ mọ̀ pé ṣe lẹ ṣe gbẹ́kúdè ń gbà yẹn pé kí n má lè kú wọ́n tún ti ń yọjú òun ní kí wọ́n ṣàlàyé fún wọn làbájọ ń sọ nu ilé pé dà kí láti fi sọ fún mi máa ń kí n láfẹ́ ṣe sí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ yìí àwọn ẹgbẹ́ tí wọ́n sọ báyìí ìwọ̀n àpalọ̀ dẹ̀ ni àwọn àpalọ̀ abájọ́ ń da yàrá irú nu ilé. ẹ̀yin àti mọ́mí ìlẹ́jọ́ àpalọ̀. bẹ́ẹ̀ mo sọ fún yín kò sẹ́ńbọ̀dì pẹ̀lú wa àwa gbé glass cup kan síwájú a gbé table water tì ṣe ń gbọ́ mi báyìí gbé glass cup yẹn síwájú gbé table water tì. tá n fẹ́ mọ mi. àwọn fi ṣe mí lálejò ni ẹ̀wọ̀n pé mo dé látẹ̀kọ̀ so àṣà tó ń danú yàrá rú ẹ má dàgbé ta ló ń dalé rú. àbẹ kú ń dalé rú. eku kẹ. àbẹ lólógbò. tí a bá tí a bá sọ pé mọ èmi ẹ gbọ́n pé nǹkan ń danú ọ máa stop. tọ́ba jọ sọ̀rọ̀ lọ mẹ́rin má dàgbé pé wo ẹni kó bá tiẹ̀ jẹ́ kó yọjú tàbá tí a máa fi ba tiwọn jẹ́ mẹ́mi ṣe sọ bẹ́ẹ̀ tó bá tún yà ó tá bá gbẹ́nu dákẹ́ wọ́n tún wọ́n tún wọ́n tún dalé rú mẹ́mi tó bá yà yín mẹ́mi tó bá yà yín ẹ̀jẹ̀ mẹ́mi dẹ̀ náà yà tó bá yà yín ẹ̀ jáde ẹ̀ fojú hàn nǹkan tó ṣẹlẹ̀ tó ń dalé rú ẹ̀ kó fojú hàn àní tàbátí àdá máa fi bá ti ń jẹ́ kúlọ̀ àwùsù máa fi bá ti ń jẹ́ mo ní mẹ́rin ẹ̀rìn tàbátí àdá àwùsù ti ń lọ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ká máa sọ tiwa lọ ìgbà tó ẹ̀ pa sọ rẹ̀ ń títí ọwọ́ gba láti eh, yàrá ọba bọ́ sí ọba bẹ́sẹ̀ nà situ rúùmù gangan akọ̀ǹgbọ́ kó ah, ah, mẹ́mi ta ló ń kọlẹ̀kùn abáṣílẹ̀kùn àgẹ̀ tó ń kọlẹ̀kùn àjọkọ̀ àtúnṣọ̀rọ̀ àtúgbọ́ kó ah, mo ní mẹ́mi mo ní àwọn ọ̀rẹ́lẹ̀kùn mọ́dà ẹ̀ka àṣílẹ̀kùn abáṣílẹ̀kùn lẹ́nìí. ẹ̀yin méjì ń gbọ́ kókókó. àmì èjì ni. Hmm wọn ní ó dà báyìí sílẹ̀kùn lẹ̀ báyìí wá sílẹ̀kùn yẹn lẹ̀ tá a ṣe ń sọ̀rọ̀ wa lọ akọ̀gbẹ́ kí ni tó bó ṣe ń bọ̀ báyìí bó máa bland báyìí glass cup ta gbé sórí orí tébù bó ṣe land sórí glass cup yẹn pa tó máa gbá báyìí kó bá sórí tébù yẹn ni wájú èdè tútù tó tóbi tó inú irun ẹ̀ gan wá ṣe jẹun jẹun tó ṣe ń kún omi tó tó mo wá mímọ́ òpin kí lélẹ̀ èdè tútù. mọ́mì náà rí àbẹ́yìn nìkan. Ah, ah, àwọn náà rí mẹ́ńbà dáhùn pé ah, ibo ni èdè ti wá tó dòsùn wa ìpolódé ti wá lórí tébù. ó wọnú kọ́ọ̀pù àbí ó kàn wá lórí. ó gba kọ́ọ̀pù yẹn báwo. ó kàn bọ̀ sí orí tébù. mi máa ní ya àwọn ẹgbẹ́ ti wá bẹ̀rẹ̀ mu àwọn ló ń dalérú ya bẹ̀rẹ̀ mu bẹ̀rẹ̀ mu bẹ̀rẹ̀ mu mo ní mọ̀ mi kí ni kí n bẹ̀rẹ̀ mu ẹ̀yẹ dé disapia wa ẹni kí n bẹ̀rẹ̀ mu ah, ah. mẹ́mi hmm. bẹ̀rẹ̀ mu bóyá bẹ̀rẹ̀ mu aṣáà ah. tí wàá ṣe ń bá mú edé ń bá mú lọ sí Èkó ìgbà tí mo wá lọ́dọ̀ ọkọ mi wà tètè ronú ní ó wá di ọjọ́ yẹn èmi dẹ̀ máa ń lóyún fọkọ máa lóyún yẹn láyé ah. máa ń ní nínú kí n ti máa ń ní dójú ayé. ẹ kò fẹ́ yé mi mọ́ ẹ ní ọkọ ọ̀run bẹ́ẹ̀ ni. ẹ sì ní dìísìn. àṣìbọ̀rọ̀ mọ̀ bẹ́ẹ̀. bọ̀bá ṣe wá dé èkó tí mo wá ń wò pé kí ni ló tún nẹ́sìn tá a tún kàn tá a tún fẹ́ ṣe àbá hmm. tún wá àbáyà tún yanjú àwọn kọ̀ọ̀kan èmi àti ọkọ mi láwa wá pé kí wọ́n fi kó wá fi wọ̀n wọn dáàdì mi àti mọ́ ẹ̀ mi oyún yẹn oyún ọkọ òun ti wà lára tèmi ó wá tó tẹ̀mí ti fẹ́ bí ọkọ ọ̀run mi ì lo eh, ẹ mi ọkọ tẹ ní sọ̀rọ̀ mm. so bébí ṣe wá ẹ̀yin náà sì mọ̀ pé lóyún ah, ah. ẹ lọ ṣantinátà. ẹ máa ẹ máa gbọ́ bọ́ bébí ṣe wá dọ́dọ̀ wọn ìmọ̀ àtọkọ mi dẹ̀jọ sùn sí yàrá ó fi yàrá lẹ̀ fún wa àdẹ̀jọ ẹ̀ nínú èmi wá bí mo ṣe wá lọ mú afẹ́ lọ bí ọmọ yẹn bí mo ṣe wá bí bẹ́ẹ̀ ni bí mo ṣe wá bí ọmọ yẹn bẹ́ẹ̀ ni obìnrin mo fọmọ yẹn bí. ẹ jọ náà bó o lẹ ṣe mọ wípé bó o lẹ ṣe mẹ́ni tó lóyún nù ọkọ ayé àti tọ̀hún. irọ́ ẹ máa ó máa ń wà kò sí hospital tẹ bá dé níláyé ọmọ ní kò sóyún bẹ ẹ dẹ́wọ̀n pẹ́ yẹn lóyún gbọ́ tẹ bá dọ́dọ̀ wọn àwọn òbí lọ́ọ́ máa sọ fún yín pé oyún wà lára yín. yìí sì sóyún jù. oyún jù kọ́ bí mo ṣe bí ọmọ yẹn nìyẹn ìgbà tí mo wá bí wá jẹ́ obìnrin mo wá fọmọ yẹn bí. à ń gbẹ̀bí fún yín bẹ́ẹ̀ hospital bo ni ẹ ti bí mi yẹn. nọ́ọ̀sì wà ń bẹ̀. ibo ní ibo ni bẹ̀ gangan. ọ̀run náà ni ìsàlẹ̀ omi. ìsàlẹ̀ odò. ìsàlẹ̀ odò ìgbà tí ma bí mi olóòtú ẹ ní sùúrù. bó ṣe travel lọ́bẹ̀ ni. ẹ ní sùúrù olóòtú bó ṣe travel ẹ ṣe máa mọ̀. ok ó yá. mo ṣàṣẹ wá bí ọmọ yẹn ẹ̀jẹ̀ bímọ tí mo fi bímọ ní ọ̀hún yẹn mo ṣe bímọ mo ṣe gbẹ́jẹ̀ bímọ ìdójú ayé nìyẹn wá pọ̀ mo ṣe wá dojú ayé bámu náà mi ọmọ mi ń kọ́ mi ọkọ béèrè àbí kí mo kọ́ béèrè lọ́wọ́ yìí mo náà mi ọmọ mi ń kọ́ ẹ̀mí ni ó bímọ ọkọ ẹ̀rẹ́ ó bímọ mo ní mo ti bímọ obìnrin mo ní mo bímọ obìnrin kẹ mo ní mo bímọ obìnrin ẹ jẹ bímọ rèé nígbà tó ń wá pé ah òótọ́ mà ní ọkọ mi gan kàn pé ah ó bímọ mo ní mẹ́mi ọjọ́ bímọ rẹ̀. ọkọ yín dẹ̀mọ̀ pé lóyún. ṣé òun máa mọ òun mọ pé mo lóyún. ṣé wọn ẹ̀rọ oyún kùn yín ni. <laughs> ṣé ìgbà tí ìgbà tí ò oyún spiritual ni. ṣùgbọ́n èyí máa ń ríra yín gbẹ lóyún. èyí máa ń ríra mi pé mo lóyún kódà mo tún máa ń sọ antinanta lọ́hùn. ṣùgbọ́n gbogbo àwa èèyàn tá a wà ń gbòòrò ayé. ìgbà tó wá ìgbà tó wá di ẹlẹ́kẹta tí mo fẹ́ bí fún un mm. ìyẹn wá yọ dáadáa àwọn èkó sẹ́ńbọ̀dì tí ò rí. àwọn ará àdúgbò mọ̀ pé lóyún sẹ́ńbọ̀dì tí ò rí ogun ò pé bóyá. ọmọ kí n gan pé àsọ̀kalẹ̀ ayọ̀. tí n bá fẹ́ sọdá títì mọ́tò máa ń dúró fún mi pé ah yábèjẹ rọra má dẹ̀ ọ̀dẹ̀ mú má dẹ̀ tí wàá sọ dẹ̀ mọ̀ pé mi ò lóyún ọkọ yín sì mọ̀ pé bọ́sì ọkọ mi ó wá jáde ńgbà kan ló wá sọ fún pé ha ah, bí ò bá múra ọmọ tó fẹ́ yìí gbà kó ṣubú ọmọ ni o bí ò bá lọ jókòó rẹ̀ lọ pé in fact kó má lọ jẹyàn ẹṣu ló wá ní oyún wà lára ìyàwó ẹ̀ bò wọ́kọ́ lóní. Ah. ó wá béèrè pé ta ló lóyún ó wá ní bọ̀kì ìyàwó ìṣesì náà kì í ṣe ẹnubẹdọ ló fún ìyàwó ẹ lóyún láyé o ọkọ òun ló lóyún ìyàwó ẹ ìgbà tó sọ̀rọ̀ yẹn fún un ìgbà tó máa di bí ọjọ́ kẹta ọkọ òun dẹ̀ lọ fèsì ó dẹ̀ lọ bà ní ìjàyè. one on one. one on one débi pé wọ́n jà tí wọ́n lura wọn òun gbèrò rógbóná tẹ́nilẹ́yìn fi ń dín kí ló ti ń pè ìhun lọ mọ́bẹ lórí alápatà. ọkọ ọ̀run lọ mọ́bẹ. ọkọ ọ̀run lọ mọ́bẹ òun gbé òró gbóná òun gbé òró gbóná lórí ìpè wá dòró sí ẹ la ó ní máa ṣá ẹ fìyàwó mi lẹ máa ṣá ẹ wọ́n náà fìyàwó mi lẹ máa ṣá ẹ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ láwọn. báwo la ṣe mọ̀ pọ̀pọ̀ ọ̀run ni ẹni tí ń bá wọn jà báwo làwọn ṣe mọ̀ pé ẹni tí ń bá mi jà. so ìgbà tó wá dé tó wá tó wá padà jáde tó wá sọ fún pé ọmọ gbà tó wá ń wádìí ogun tó ń tàn gbogbo kí ni wọn náà ṣé òun sọ fún mi pé ìyàwó ẹni ọkọ ọ̀run ní ọjọ́ báyìí. Hmm. ẹ jọ̀ọ́ kú dáì mínítì ṣé wọn ò rí wípé ẹnu àtẹnìkọ́ jọ ń jà tí wọ́n jọ ń fáìtì nǹkan kan ló wá dà pé ah. ló wá ní bẹ́ẹ̀ ni pípò òun pé òun àtẹnìkọ́ jọ ń jà níjà yìí ló wá ní ọkọ òun ìyàwó ẹ̀ ni o ó mọ̀ mọ́ wàá bá ẹ ní face to face ó mọ̀ mọ́ wàá bá ẹ ní face to face ni láti ìgbà yẹn ìgbà tó wá gbọ́ wípé oyún tó wà nù mí pé oyún ọkọ òun ni àwa ń sáré hmm. àwa ń sáré láti ìgbà yẹn but ọwọ́ à ń sọ fún mi pé ọmọ kẹta tí mo fẹ́ bí nígbà yẹn lọ́hùn wọ́n ní wípé tí mi ò bá ṣọ́ra inú kọ́ta mi bóyún yẹn lọ dà sí mi sí pé mi ò lè má padà sáyé mọ́. ẹ ẹ kàn bísọ̀ ọ̀hún ẹ sì máa jọ síwájú lọ́hùn. torí ní ọ̀hún yẹn nígbà tí mo lọ wá sọ fún mi pé ọmọ méjì tó kù tó bí sí báyìí ó yẹ kó o ti wá tọ́jú wọn. wọ́n sọ fún mi. ọmọ yìí ti gbà tó ń travel tó ń travel tó ń mójútó ọmọ báwo gbà tó bá bẹ́lẹ̀ gbọ́ ìfẹ́ mójútó mo ní kó máa wo ni máa mójútó wọn. wọ́n máa ń rí ayé tẹ bá wá bí gbàgbé ìgbà ah, ah. Ah, mi lọ́sàn máa wá sùn tí bá máa rí inú ẹ̀mí bọ̀ tí bá máa tají máa kọ́ pé ara mi ti tutù ah, kí ni gbogbo eléyìí. ṣé ẹ máa wá bí èèyàn gidi sẹ́ẹ̀rì báyìí bẹ́ẹ̀ ṣe ń wò mí báyìí tájọ. ó máa wá gangan bí èèyàn náà ni bí èèyàn náà ló máa gbà mí máa múra tó handsome. tẹ́ẹ̀sì ah, ọkùnrin mi fine. tí ìṣẹ́pẹ́ ń sùn lọ́wọ́ o tẹ́ẹ̀rì báyìí tẹ́jọ kíra yín. ìkọ́ mi ì tí ì rí bẹ́ẹ̀ bíi pé kí mo lè kọ́ lie down kí n kọ́ ṣe báyìí màá kọ́ rí bíi pé kí n handsome ó handsome fine. yóò dúdú o yóò dúdú yóò ga yóò sì gbọ́nlẹ̀. ó pupa ni ọmọ pupa ni táyà mọ́tò. <laughs> ẹ lẹ́yìn gan láìkí ẹ̀. so ó wá dọjọ́ yẹn ìgbà tí wọ́n fẹ́ bí kẹta yìí lọ́wọ́ à ń sọ fún mi pé lọ́wọ́ mo á lọ complain mo ní à ah, mo ní mm, mm, pé ibà yìí pé ẹgbẹ́ kan báyìí ó ń dùn mí wọ́n ní tọmọ yẹn fọwọ́ pé tó forí sọ sí ni pé kí n má wọ̀rẹ́ pé mo á dà mo ní bọ̀ bóyá ṣe mi kó tẹ̀mí lọ́wọ́ ọ wá ní pé kọ́ ṣe test wọn kì lọ ṣe scan mo wá lọ ṣe scan mo wá mú scan yẹn lọ fún un. ní hospital sínú ayé wa níbi. bẹ́ẹ̀ni ní lọ́hùn ah. mo scan mo wá mú scan lọ fún un. wọ́n print ìwé ní ọ̀. <laughs> ẹ máa gbọ́ ló wá fún mi ní may five pé may five yẹn ni màá bímọ yẹn sáyé wípé kì máa múra lẹ̀ o gbà mọ̀ tí bá bí èlé mo gbọ́dọ̀ dúró tì ọkọ mi náà sọ pé tí bá bí ìyẹn ọkọ mi náà tí bá bí mo gbọ́dọ̀ dúró tì mo ni mo sọ pé kò máa dúró tì. pé kẹ́ ẹ tọ́jú ẹ̀ fúnra yín. ìgbà tí mo wá gbọ́ kinní yẹn mo ṣe sáré bọ́ọ̀lù ayé mi bọ̀rọ̀ àti máa dẹ́ ibà mo bá àfa mi kan Afa ń wà ní àdúrà ní èkó. lójú àlá náà ni ẹ ti lọ bá àfa. lójú ayé wọn ní àfa mo ní mo kọ báyìí báyìí mo rí mo ní kọ báyìí ló ṣẹlẹ̀ mo ní àfa yọ̀dínkù mi ebíkú mi ṣe tayọ àfa náà nípa olóyún pé bọ́ kì í ṣọkọ ẹ lónìí mo ní mo mọ àfa mo ní ọkọ ọmọ bọ̀dé ìtọ́ fún mi mo ní wọ́n fún mi may five mo ní kéwì mo ní kọ́dà wọ́n fún mi ní oògùn tí mo tún lóògùn pé ibi tọ́mọ yẹn ṣe sí ni. ẹ lo oògùn lójú ẹ̀mí mo lóògùn ẹ mo lóògùn ló wá dáhùn pé. Ah, nísàlẹ̀ odò lẹ ti lóògùn. bẹ́ẹ̀ ni afẹ́yìn bá dáhùn pé gbogbo nǹkan báyìí ó ti sọ nǹkan dà káṣe kọ́ káṣe báyìí mi kẹ́ kò tí kú o friday kíbikíbi tó bá wà kọ́lọ́ bá mi ràn lọ́wọ́ ẹni yẹn ló wá wá owó kọ́tọ́ ní ká ṣe tó pọ̀ lọ́kọ́ mi bẹ̀rẹ̀ ní ojú ayé nítorí kẹsì lóṣù nísàlẹ̀ odò. ipe kí n lè bímọ yẹn easily tí òfin múnira wa hmm. tí olúkálùkù àfi lọ tiẹ̀ tèmi náà àfi lọ tèmi tó yẹ pé ọmọ adá tọmọ yẹn tí mi fi lè tí mi fi lè bá wọn tọ lọ́hùn hmm. so mo ṣàlọ gbọǹkan yẹn mo rà ọba ní ká kó lọ sódò àfọyín wá ṣèkan fún mi jọ yẹn àfọyín kì í bọ́ra sóhùn bọ́ra sóhùn ó wá sí orí mi láti orí mi báyìí ó dẹ̀ sin gbúrí kankan mi ó dẹ̀ sin dé ìsàlẹ̀ ó wá mú kinní yẹn ló wá fi lé mi láyà bí pé màá bímọ ẹni rọ. ní òwò sí ni àfa àsìn yín ni. mo sọ fún yín ìgbà tó ọmọ ẹ̀ka bàbá mi. ẹ bọrọ aṣọ sí òwò. bẹ́ẹ̀ ni la fi sin gbogbo ẹ̀ la fi sin ìgbà tó wá díjọ́ kẹta tó sin gbogbo ẹ̀ ni mo bímọ yẹn. ẹ ṣe wo àfa lójú. wo àfa lójú àfa gan wọ̀ mí lójú ẹ̀ mo ti ó ti dójú ẹni bá máa gba gbogbo lọ́wọ́ ikú máa ṣiṣẹ́. tí ikùn yín sì yọ lójú ayé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. gbogbo ayé mọ̀ pé lóyún. gbogbo ayé ló mọ̀ pé mo lóyún. ṣùgbọ́n láàárín ẹ̀yin àtọkọ yín ọkọ yín mọ̀ pé nǹkan lòun ní. ọkọ mi náà kó nǹkan lòun ní. oyún ẹ̀mí mọ̀. sọ ah. ṣáàsì gbogbo ìgbà tó wá jọ́kẹta tó sin gbogbo kinní yẹn hmm. jọ́kẹta ni mo á bí ọmọ yẹn mo á bí ọmọ yẹn tán sọ̀hún mo á sọ fún wọn pé ẹ bá mi tọ́jú ọmọ nọ́ọ̀sì tó wá gbẹ̀bẹ̀ fún mi ló wá ọlọ́run ṣe obìnrin náà ló tún bí ọkùnrin kan ló là láàrin iye tí mo bí sáyé náà mo bí sọ́run. bẹ́ẹ̀ ṣe bí yẹn náà ni lè ṣe bí sáyé. obìnrin lákọ̀ọ́kọ́ ọkùnrin kejì obìnrin ló tẹ̀lé. nítorí méjì lọmọ yẹn jẹ́ ìbejì ní kejì bọ̀ ìkan padà. Hmm. lẹ́sẹ̀kẹsẹ̀ nìkan ní àwọn pé ọmọ yìí ti lọ gbọ́bọ̀ ilé máa ọṣà ń tọ́jú ọmọ yẹn wá jẹ́ mẹ́ta. ṣé ìsàlẹ̀ odò ló padà. ìsàlẹ̀ odò ló padà wá kẹyọ̀kan méjì wá kẹyọ̀kan. Mm. so mo àdàmú ni ẹ bá mi tọ́jú ọmọ mi o ẹ bá mi tọ́jú ọmọ mi lọ náà ẹ bá mi tọ́jú ọmọ mi o ya gbọ́dọ̀ jẹ́ ọmọ mi o. pé ọmọ náà ọmọ náà ọmọ náà tún máa kú nísàlẹ̀ odò náà. Ah, ah, ẹ má jẹun tó yà sí mi so òun ni gbogbo nǹkan yẹn lófin nígbà tí mo wá bímọ yẹn sáyé tí mo bí sọ́run àmì awalẹ̀ ẹ̀jẹ̀ bí mo tún wá gbé tó wá sójú ayé. ẹ̀jẹ̀ tẹ ẹ̀jẹ̀ ti ìsàlẹ̀ odò ẹ tún gbé wá sójú ayé náà ẹ wá dákun náà ẹni ẹ̀ ṣàǹtì náà tà ní ọ̀hún báwo ni wọ́n ṣe kọ́ àwọn hospital wọn ní ìsàlẹ̀ odò. kódà ó fàìn ju táyé yìí lọ. kò lè fàìn tó tìlú èbò ẹ mọ̀ pé bí bóyá torí bí nàìjíríà ṣe rí ṣe kọ́lọ̀ wo náà máa kún. olóòtú ká máa fọ̀rọ̀ ọ̀gùn. kọ́lọ̀ wo ni a máa kún. ká fọ̀rọ̀ ọ̀gùn kí n lè àtẹ́ǹdì sí wọn. ṣé àwọn nọ́ọ̀sì wọn náà irú aṣọ wo làwọn máa wọ. white náà gan wọ̀. ṣé wọn ní kinní kan ayé tí wọn fi sórí nọ́ọ̀sì yìí táwọn. bẹ́ẹ̀ mo fi Ọlọ́run mo fi búra fún yín ọ̀nà fi ọ̀nà ń lò. Ah, ah wọ́n ń lo abẹ́rẹ́ àti òwú àti òwú. fáàtì mo sọ fún yín o èmi ń lo oògùn mo dẹ̀ fi ọlọ́dẹ̀ fi gbàkóso. sálẹ̀ odò àyíkó bí ti ń ṣẹlẹ̀ lónú ayé yìí ní sálẹ̀ nsálẹ̀ ní ṣẹlẹ̀ nsálẹ̀ odò. fáàtì mo gbà fún yín. àbá ń lo mọ́tò náà ń bẹ̀. gbogbo nǹkan ló kún lọ́dọ̀ ìyá mi lọ́hùn. Ah! Ah! tẹlifíṣkópù àbí tẹlifíṣkópù àbí kí n máa gbé sétí wọn. kò sí nǹkan tó wà lọ́hùn tí yẹ tó wà láyé tí yẹ tí yẹ lè rí lọ́dọ̀ ìyá ah! ok ẹ máa bọ̀rọ̀ yín bọ̀ ẹ so gbà tọ́lọ́dẹ̀ wá ṣe náà tí mo dẹ̀ tí wá bí ọmọ yẹn so ó ṣàyè bèrè mo ti kúrò ńbẹ̀ bọ̀ láti ìgbà mo ti wá kó bẹ́ẹ̀ ọlọ́run kọ̀ wá bọ̀ bí mo ṣe wá débi iṣẹ́ yìí mo wá wá só ní alẹ́. iṣẹ́ wo. iṣẹ́ tí mo ń ṣe lóní alẹ́ ni mo wà mo wá síìkì gọ́ngbà yẹn. ibìkan ní jóní alẹ́. bẹ́ẹ̀ ni lọ́nà Ifọ̀. lọ́nà Ifọ̀ ok. mo wá síìkì gọ́ngbà yẹn wọ́n tẹ̀ ti sọ fún mi pé kí n máa sọ́dọ̀ Ọ̀yọ́ Ọ̀ṣun ẹ mọ ọmọ mùsùlùmí tó gbá ìsìn. ẹ̀yin náà kéwú bẹ́ẹ̀ ṣe wáyé. kéwú mo ṣe wàlí mọ mo sáwùkàrì kan àbámi àti yá mi ló kódà ó ṣe wàlí mọ fún táyé gbọ́tọ̀ ọ̀run mọ̀ tọ́ ná owó. Hmm. so mo wá wá sí ọwọ́n sọ mi pé mo ní kí ló ń jẹ́ oṣù mo ń wá yọjọ́ tó yọ tó yọ lọ́hùn kí ni kan ẹ mọ̀ tó gbá ìsìn tó bá fi lè oògùn ìsìn ìwé èṣù ìsìn tó bá tó bá ṣe máa àwọn sùn bìlámi lè ṣe tán ní ọjì mi. ẹ̀yin gan ẹ kórìíra òòṣà tẹ́lẹ̀. ẹ níbo wọn gbọ́dọ̀ sọ létí wa ẹ eh, ọmọ mùsùlùmí ìbòde ká ti gbọ́ alábàtí kan tó ṣe à ń ṣe ìbọ ló ń ṣe kíní kan à ń bá wọn ṣe bọ ọwọ́ nípa gbómi lọ sọ́dọ̀ yọ ọ̀ṣun bọ ìgbómi lọ́dọ̀ yọ ọ̀ṣun tí ọ̀ṣun débẹ̀ wá fún mi ní omi omi yọmọjọbù yọmọjọbù yọ tọ̀ṣun wá bomi ẹ̀jẹ̀ papọ̀ fún mi ó ní pé kí n lọ mú para mi máa wà òkè àbí ẹni pé àwọn omi yẹn ló fi nǹkan yẹn síbẹ̀ ni ìgbà tí wọ́n gbómi yẹn délé bí ẹja ṣe kúnnú omi yẹn ni bam ẹja. bẹ́ẹ̀ mo sọ fún yín omi tí ò sẹ́jà ń bẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín bẹ́ẹ̀ mo sọ fún yín ẹja dẹ̀ kún omi ẹ bámú àwọn ẹja wá ń ṣeré wọ́n wá ń ṣeré bá ń ṣeré ike tí wọ́n fi bu omi yẹn fún mi wọ́n ké ṣáìn kékeré ike yẹn dẹ̀ dàlú fótóró omi yẹn wá ṣe túú jáde báyìí ní omi yẹn wọ́n jẹ́ wá bọ́ta wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣubú omi táṣàjọ ń ṣeré nínú omi yẹn aṣàjọ ń ṣeré. lójú àlá lẹ́ kì í ṣojú ayé o kì ayé àwọn aṣàjọ wá ń ṣeré ṣùgbọ́n ẹ gbọ́ omi ìyá ọ̀ṣun lójú ayé mo gbọ́ omi lójú ayé ẹ wá fi lálàá mo wá fi lálàá so lójú àlá ni ẹja ti wá ń bá yín ṣeré lójú àlá ẹja ti wá ń bá mi ṣeré ìgbà tá a ṣe wá tá a wá láfta lẹ́yìn ìgbà tẹ́ ẹ mu omi tán lójú ayé bẹ́ẹ̀ni ìgbà mo padà lọ ìyá yẹn ìyá wa náà pé kí n lọ fi ìdí òòṣà kalẹ̀ kẹ́ fi ìdí òòṣà kalẹ̀ mo ní jíjà kan mo mùsùlùmí fìdí òòṣà kalẹ̀ mo ní mi ráyè gbọ́ ní àfikún gbígbà ìfikalẹ̀ mi rí but ọwọ́ ẹnìkan ló wá help mi gbà yẹn tí mò fẹ́ gbà ló wá help mi ló wá ní ṣèbí tó bá yà fìdí yẹn kalẹ̀ kò sí ló máa ṣe mọ́ ní kò sí. ọkọ yín yẹn náà. irọ́ mo ti fi yẹn lẹ̀. àbáwọn náà fi yẹn lẹ̀ ṣé èsì pé bẹ̀rù pé ah tí mo fẹ́ fẹ́ yìí. níbi ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ wà ń bẹ nítorí àwọn tí mo dá dúró. so àṣà àṣà ọṣà ṣe kíni yẹn fún mi ó wà kó lẹ̀ fi ṣe òṣà yẹn fún mi láfítà tí mo ṣe òṣà yẹn tó mi ṣáà ti fòṣà yẹn mi ti fi lẹ́ǹtẹ̀ mi ti lọ ṣe nǹkan mi mo ti ń lọ tajà mo ń ta èso mo wá ń tà wọ́n yá wọ́n yá ta mineral bọ̀ nígbà tó yá tí wọ́n pè èso yẹn wá ń yá wá ń lọ wọ́n ṣàbá mi ta ṣọ́ọ̀bù mi di méjì mo ṣe wá lọ ta mineral òwúrọ̀ bisikíìtì sweet mo ṣe wá lọ ṣọ́ọ̀bù mo ṣà ń tà ń bẹ́ẹ̀ ibẹ̀ mo tún wá ń ta lọ ooo bí ogun mi tún ṣe dídé nìyẹn àṣà tún yẹn lọ biribiribiri mo ṣáà rí i pé mo wá padà síbi but ẹni tí mo wá fẹ́. Hmm? kí ló ṣẹlẹ̀ tẹ́ fi padà wá. no níbi ọ̀rọ̀ yìí náà ni ẹni tí mo wá ń fẹ́ ń gbà yẹn mo wá ní oyún ìgbà tí mo wá lóyún fún un ó wá di wípé kí n mo wá fẹ́ mo wá wá síbí báyìí láfítà tí mo lóyún yẹn láti ibi inú oyún yẹn ibẹ̀ mo ti wá ń ṣiṣẹ́ inú kí n wá àwọn tí máa ń rí gbà yẹn tó máa ń fún mi mẹ́sẹ̀jì tó máa ń fún mi mẹ́sẹ̀jì mo kàn lè kó fún yàn kó sọ pé nǹkan báyìí ló ṣe nìyí o tọ́ba kọ̀ sí tọ́ba kọ̀ sí sọ́lẹ̀ nǹkan náà eléyìí tó máa fi ń sọ tó máa tẹ́lẹ̀ mọ́ ọ̀hún wá ń ṣe bẹ́ẹ̀ mọ́ ọkọ̀ máa sọ ní nǹkan báyìí ló ṣe ni nǹkan báyìí ló máa lò fún ọtí lọ bá tiwọn lọ ni ah, máa rọ pé bẹ́ẹ̀ ni ẹ bá wá nǹkan báyìí báyìí nǹkan tó ń ṣe ẹ nǹkan báyìí lọ́dẹ máa lò ọ̀nà ẹ̀dẹ̀ máa wá àdéhìṣẹ́ wọn kọ́ ẹ̀dẹ̀ máa sọ fún nǹkan ẹ̀dẹ̀ máa ó dẹ̀ máa ṣe. wọ́n ti máa sọ fún kẹ́ni yẹn gan tó wá rárá. kò tó wá so mo wá ṣe àwọn nǹkan yẹn nígbà tí mo wá wọn ni mo wá tú àwọn èèyàn sílẹ̀ gan mo bó ṣe wá bá mi nìyẹn wípé àwọn tí mo wá tú sílẹ̀ àwọn tó wá ń dààmú wọn wá bá mi pé hmm, àwa dé ọkọ ìwọ̀n tù ibo lèmi ti rí agbára <sighs> wípé oyún tó wà nù mí yìí o wípé inú kọ́mọ wà kọ́ta tẹ̀mí kó sùn lágbára ẹ̀jẹ̀ kí n lọ ah, mo ní mi ìrógun tí màá fi sùn lágbára ẹ̀jẹ̀ màá tàkàdá kíá bá ṣe gbé lásàlẹ̀ omi náà ṣe wá bá mi ni láti sàlẹ̀ odò. bẹ́ẹ̀ mo sọ fún yín ọ́nà ẹni tó àwọn tó wà yìí o omi báyìí ló máa wá o ó yá mi àgbọn lọ́wọ́ mi odò tó ń sàn lọ́wọ́ mi ọ̀kun ó yá mi ọ̀sà ó yá papọ̀ kó o lọ́wọ́ lọ fi ọ̀ lọ fi ṣẹ́ báyìí a wá gbogbo omi ẹ̀ tí omi ọ̀sà nìkan adẹ̀ ń wo mi mo dẹ̀ wo mi ọ̀sà báyìí mi lè débẹ̀. kí ló dé ẹ̀rù ń báyìí. mo tún rún àwọn èèyàn lọ́pọ́kọ́ bá mi bù wọ́n ọ̀hún lè débẹ̀ mo wá bímọ ọ ṣàṣọ operation yẹn mo wá bímọ ìgbà tí mo wá bímọ yẹn mísèjì ọmọ yẹn dẹ̀ ti wáyé ọmọ alágbára kan bọ̀ mo dẹ̀ bímọ yẹn ìgbà tó wá di gbogbo ìgbà tí mo bímọ mi mi wà mọ bí tí mo wà ọjọ́ ẹ̀ mo mọ bẹ́ẹ̀ mi ṣe ń jábọ́ lára èèyàn hmm. mo kọ̀ rí pé mo kàn lọ kódà mi ì mọ tó wà láyé mi ì tẹ̀ rẹ́ nítìn mo kọ̀ rí pé mo ṣe gbàgbé ẹ̀mí wa yìí ni hmm. step tó ní wọ́n gùn lóṣù tọ́ ẹ jọ mo ti ṣe tán. ẹ lọ dá àwọn àlejò yín lónà ṣe bẹ́ẹ̀ ni pẹ́ ẹ má fojú gúngi ìṣẹ́jú mẹ́wàá ó dà ẹ mama wọ́n mi ẹ̀yìn ẹ jókòó ẹ̀yìn ẹ ok ká kọ́ dá balóò náà bi mama ẹ jókòó sí ẹ jókòó torí ẹ tá bá sọ wọn ni mọ̀yìn mi o tá bá sọ ẹ mọ̀yìn mi o ẹ mọ̀yìn mi o. <laughs> ṣé àwọn ọkàn sí mo bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ní mọ́ mi o mo bá sọ̀rọ̀ bọ́ ní mọ́ mi o ẹ bá ń dárúkọ yín. èmi ni ní mọ́tàlá àrùwọ̀ jọ̀bẹ̀ yàrá sàlàtù. yàrá sàlàtù mẹ́ńbà ti rí yín ti mọ̀ pé mùsùlùmí pàtàkì mùsùlùmí òdodo ní ọmọ yín ni ó gbé kínní òṣàṣẹ́yìn yìí wọ́n tún nígbà ń bọ̀ bí ẹni yèyé ọ̀ṣun gbogbo ara àdúgbò ló ti mọ̀ pé yèyé kan wà ń bí yèyé ọ̀ṣun o yèyé ọ̀ṣun o bó ló ti jẹ́. títóbi fún ọlọ́run títóbi fún ọlọ́run títóbi fún ọlọ́run torí wípé ọlọ́run lọ́ba lágbára òun ló mọ tẹ́nìkan ò mọ̀ ó mọ nǹkan tẹ́nìkan ò mọ̀ ó lóun ọba jálajàlálà ọlọ́run tí kò nópin tí kò níbẹ̀rẹ̀ tí kò sẹ́ni tó lè mọ ibi tó mú láàyè tó bá dé kò sẹ́dá tó lè mọ láàyè àtàyà àtọ̀run kò tó mọ̀ so bàbá tèmi bí mi sí ní Islam ìyá mi fi Islam tọ́ mi mo fẹ́ ọkọ mi pẹ̀lú Islam pé kò jẹ́ pé wọ́n ń ṣoògùn lé wọn. ìdílé ológun náà ti wá ológun ni ọkọ tèmi àmọ́ ìyá tèmi ìdílé eléégún ni àmọ́ baba tèmi tó fi mí sí ní islam kò jẹ́ káwa tẹ̀lé ìyá lọ bí eégún ìyá tó bí wa náà bàbá kò gbà láti pé kíyà ṣe eégún àwa ríran rí nǹkan tó jẹ́ òrìṣà islam la mọ̀ tẹ́sí gbàgbọ́ nú ẹ̀ tẹ́sí gbàgbọ́ nú ẹ̀ títí ń ṣiṣẹ́ fún yín títí ń ṣiṣẹ́ hmm. tó dájú tó confam hmm. ìdí nìyẹn tí mo fi lè sọ̀rọ̀ ń bí báyìí àmọ́ tí ò bá ṣe ẹni tó bá jẹ́ pé ìdílé lẹ́bọ̀ kan ni mo ti wá mi ò ní náà ti sọ anything àmọ́ nínú ìsìláàmù tó ń fi àwa mọ̀ tá a dẹ̀ jilẹ̀ sínú ẹ̀ lówó dé sí ṣèwìn kò sẹ́ni tí ò mímí gbogbo àwọn afá tèmi mọ̀ mí tí n bá kọ̀rọ̀ là wọn àdúrà náà máa ń fẹ́ mi wọn ò máa ń fún mi lóògùn a nítorí pé wọn ti mọ̀ mí lánàá kó tó dé ní nǹkan tí mo mọ̀ náà máa fún mi hmm. ìsáádà kan fún mi láago kan ro aago mẹ́ta òru dìde ṣe báyìí mi ò dẹ̀ ń rojọ́ àdúrà bí mo ṣe wáyé tó bá ní kó jókòó àdúrà lálẹ́ láti ní di ọdún mẹ́ta pé ìjókòó àdúrà àmúrẹ́dà ti ṣe. ṣùgbọ́n pé káwọn fún yín nìkan pé lọ lù. kò sí nǹkan tó yóò jọ hmm. bí mo tún ṣe wá jókòó yìí mi ò ní ọ̀rẹ́ ah. torí wípé ẹbọ ni kò jẹ́ kí n ní ọ̀rẹ́ hmm. ìta ti kó dédúlé ní ìsìn ọdún kẹsàn-án ló ń lọ yìí ẹnì kan kò wá mi wá rí lẹ́yìn wípé kí n dá sàlàtù sàlámà lè kú wọn ká ṣá sàlàtù wá sàlámù kó lè kálukú lọ ilé àlàyé àtàlàfíà títí di mo ṣe jókòó ibi tí gbèsáyé tèmi wà nìyẹn àmọ́ mo sọ síwájú pé ọlọ́run ló mọ nǹkan tẹ́nìkan ò mọ̀ àdìtú lọ́rọ̀ ọlọ́run ọba mo yún oyún mọ́ńsúrátù ètò sọ pé òun ọ̀ṣọ́kẹ́mi. ẹ̀yin gan kọ́ lẹ sọ wọ́n lọ́ṣọ́kẹ́mi. èmi kọ́ ni mo sọ lọ́ṣọ́kẹ́mi mo lóyún ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń lóyún ọmọ alálùbáríkà mo bí gẹ́gẹ́ bọ́ ṣe ń bímọ alálùbáríkà a ṣe súná ẹ̀ gẹ́gẹ́ bọ́ ṣe ń ṣe súná ọmọ alálùbáríkà. nílànà ẹ̀sìn. nílànà ẹ̀sìn Islam hmm. àwọn àfààná jókòó tí kìdẹ̀ ṣe yí pé wọ́n ní pé kí anúyún ọmọ kó dàyà láàmú núyún kò rí bẹ́ẹ̀ n kò yọ mí lẹ́nu kò dà mí láàmú mi ò rí àpẹẹrẹ nǹkan kan burúkú kan láyé mi tí kò ní wá lára rárá a ò fọ bẹ́ẹ̀ ṣe gbẹ̀bí kò sí pírọ́blẹ́mù títí tí wàá di pé ó dàgbà kò yọ mí lẹ́nu kò dà mí láàmú ó lọ léwe ó lọ lé àṣewòlímọ̀ dáadé wọn náwó gbákàgbé aṣọ oríṣiríṣi a ò rí sáyìn kankan. Hmm àmọ́ ńgbà tí ọlọ́run wá dé tọ́lọ́run wá sọ pé kí n wò ó ọlọ́run ni o ọlọ́run ló ṣe tèmi bẹ́ẹ̀ kì í ṣe nìyẹn àmọ́ mo dúpẹ́ fọlọ́run wípé kò làkú lọ tí mo tún ṣe ń fi lẹ́nu àti sọ̀rọ̀ lónìí kò la ikú lọ ni mo ṣe láǹfààní àti sọ̀rọ̀ torí tí ikú bá ti wá ìbàjẹ́ oyin torí díẹ̀ ló kù díẹ̀ mi gan mo ti lọ mo padà ní lórí wàhálà tí mo rí lórí ẹ̀ àmọ́ alihamudulilayi mo dúpẹ́ fọlọ́run àmọ́ nǹkan tẹ́mi àá fẹ́ fàyọ ní ọ̀nà ó ti sọ̀rọ̀ pọ̀ bó ṣe sọ yẹn náà ló ṣe lọ àmọ́ fẹ́ àfikún tèmi gbogbo bá a ṣe rìnrìn àjò yẹn ló ṣe sọ àmọ́ nǹkan tèmi á fẹ́ rí nọ̀rọ̀ tí mo fẹ́ sọ nọ̀rọ̀ ni wípé ọlọ́run bá fúnra rẹ̀ sọ wípé ẹ̀sìn tó wà láàyè yìí ó ní christian àti muslim àwọn méjèèjì ń jàgbà wípé muslim lọ́nà christian lọ́nà ṣe ń gbọ́. nílùú tá a wà yìí o nílùú tá a wà yìí muslim lọ́nà kristẹni lọ́nà hmm. àwa wà nílànà muslim à ń bá lọ a ò gbọ́dọ̀ fi orúkọ jésù ṣàdúrà a ò gbọ́dọ̀ ṣe gbá so àgbàfọ̀ lọ́hùn bẹ́ẹ̀ ọmọ tẹ́ ń rí àwa ti dá wọn sínú islam òun ṣiṣẹ́ àfà èèyàn ṣùkẹ́mi yìí ọ̀ṣùnkẹ́mi tó dìde yìí ó ń hmm. ṣiṣẹ́ àfà ó máa wá lúwà n sisi àfọ. máa lẹ́kọ̀ọ́ bá dàrú ó máa wọnú lé yẹn lọ ó máa la wàhálù àbẹ kò ní jáde bóyá seven days ló bá máa bóyá twenty one days ló máa wọ. lọ́sùn kẹ́mi. bẹ́ẹ̀ ni wọ́n máa wá bá pè mí lẹ́kọ̀ọ́ yìí pé o kí wàá máa wo ó ti wọlé onílé lọ o kò jáde nulẹ̀ o bóyá ọlá bọ́kùnrin ni o kìíní kan o tún di kí n tún ṣe ń bí gíra kìtàkìtàkìtàkìtà o tún dé kó nbá máa dé kó báwo lọ́hùn ṣe rí mọ́ mi iṣẹ́ tọ́lọ́hún ràn òun lòun jẹ́ kí lọ́lọ́hún rán ẹ ìwà aṣẹ́wó ìwà oníṣekúṣe màá tó bẹ̀rẹ̀ sí ní bú màá bẹ̀rẹ̀ sí ní ṣoríṣiríṣi bàbá kan ló wá pè mí lé Ṣàngó ó ṣe bẹ́ẹ̀ ni ó wá lúwà lé Ṣàngó bàbá ló wá pè mí lásìkò pé kí má máa bú ọmọ yẹn kí má máa sọ̀rọ̀ sí o wípé ìdílé tó bá bàjẹ́ ọmọ yín ń túnṣe ẹ má dúpẹ́ fọlọ́run mo ní kí ló ní lágbára tó bá máa fi gbóló àfa wà mo ní kíní kan wà gbódà lùgì bóun náà ṣe jáde wá bá mi ní mọ́ mi ẹ má bẹ̀rù ọlọ́run ló ràn òun iṣẹ́ tóun jẹ nǹkan tóun jẹ iṣẹ́ yìí lẹ fi léun lọ́wọ́ ni ọ̀dà kò sí wàhálà mo kékékékéké kojú nǹkan ràn mí iṣẹ́ àbúrò mi tó ń gbé lọ́dọ̀ ẹ̀ ìyẹn lé jáde kí ló dín àlè yẹn jáde. wípé kó fi lélẹ̀ kó lọ lólílé kó la ṣàlùwà kó la sọ pé òun gbá àwọn èèyàn lẹ̀ àwọn ẹ̀ lé jáde ṣó tí yẹn bẹ́ yẹn. mùsùlùmí làwọn náà. christian ni àbúrò mi yẹn but later mo ní ó kúrò ń bẹ nígbà tó wá kúrò ń bẹ ó wá ríṣẹ́ kan nọ́ọ̀sì ló kọ́ ìyá ẹni ẹ wà ní London wọ́n wá ní wípé kó a máa tọ́jú ya yẹn wọ́n ń sẹ́ńdì owó sí ó wá wà lè sango yẹn alákọ̀ọ́kọ́ oṣù tó máa ṣe ń bẹ̀ ó wálé wa àbúrò ọkọ mi kan bí wọ́n lè ṣìwọ̀n bíbá yìí ládùúgbò wa yìí owó oṣù àkọ́kọ́ tó gbà ń bẹ̀ kó wa ló láṣẹ ń bẹ̀ ó fún wa lówó ẹlẹ́ẹ̀kejì tó máa ṣoṣù ń bẹ̀ òun ló síkì tó sọ pé òun síkì yẹn wípé wọ́n gbóhùn lọ sí ọ̀dọ̀ ìyá ọ̀ṣun àmọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan bí mo ṣe wà yìí lórí ẹ̀sìn tó wá dìmú yìí tí àáfàá má sọ wípé kò sí ọ̀nà ńbẹ tí ọmọ pásítọ̀ má sọ wípé kò sí ọ̀nà ńbẹ èmi wá wòra mi látòkè wípé ìyá alásàlátù tó wá bí ìyá ọ̀ṣun kí ló ṣẹlẹ̀. olúwa náà lójú ló jẹ́ wà. kí ló ṣẹlẹ̀ bàbá wọn tá a ní wípé ilóògùn náà ti jáde wọn ò gbèrú wọn ò gbé sórí. islam làwọn ń ṣe. islam náà ń ṣe ọ̀n kírun kí ló ṣẹlẹ̀ ó wá bà mí lọ́kàn jẹ́ mo wá ní àwọn àfà lọ́wọ́ torí gbogbo àwọn àfà yìí náà ti try wọ́n try gidi gan nígbà tá à ń rù káàkiri àwọn wọn wọn rojútùú mo wá gbọ́kàn mi wálé mo wá pera mi sákẹ́sì pé kí ló ń ṣẹlẹ̀ ṣebí alágbára ni ọlọ́run ọba alukuriani dẹ̀ ń já alukuriani ó ṣe kan lájà wọ́n pè mí pọ̀ ọmọ mi ti lọ o ó dẹ́ni pé kí n rí kíní kan kó má gbé mi báyìí kó gbé mi débẹ̀ kí n gbọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nígbà tó má di sọ pé mi ní sísàárọ̀ gbọ́ má di kan bí sẹ́mu máa lò ta mi ò lè wọlé bíi pé kí n gbúròó pọ́n kọ́ dá padà pé kẹ́mi ẹ ti padà pé ó ti dé ah gbèmádìí sẹ́wọ̀n ló ti jí o mo ní kọ́ bá ń gbé sẹ́ẹ̀tì fún kí ló ń ṣẹlẹ̀ òun náà nǹkan tó ń ṣẹlẹ̀ òun náà ṣàdédé rí pòun fèǹtì kẹ́rù ẹ má bọ̀ ń bí bí n bá tún mọ̀ kò ní sú mi náà bá bí amọ́ ni bí n bá tún mọ̀ má tún kẹ́sẹ̀ síta mo bá sọ fún dádì wọn dádì wọn nílé báyìí mo ní bẹ́ẹ̀ ni mo ní mo ti kó má bọ̀ nílé o mo ti sáré ó ti dòwó dé lọ́dọ̀ máa mú mi kàn ìmáàmù sàlámà lẹ́kùn wọn ní bàbá tó ṣe ọmọ mi ah ìmáàmù ẹni ah ọmọ yìí ò ní pa ẹ́ ọmọ yìí ò ní pa ẹ́ ò ní gbàgbọ́ wípé a ṣe fún ẹ jẹ kò ní dẹ̀ láàmú mọ́ kò ní ìmọ̀mọ̀ ẹ̀ ṣàṣàdúrà fún mi ọ níbo ló wà mo ní mo ti ní kó má bọ̀ bó ṣe ń bọ̀ ni mò ń pè bó ṣe ń bọ̀ ni mò ń pè bó ṣe ń bọ̀ ni mò ń pè ẹ lóbo lóde ẹ lóbo lóde kó má ti la ṣe kàn sí mọ́tò nígbà tó dékútọ̀ ní mọ́mí òun ti dékútọ̀ ẹ̀ mọ́ ń palẹ̀ amúdòdìlà mo wọnú ilé mo gbàgẹ̀ mo mú tẹ́síbì mo bẹ̀rẹ̀ sí nífa tẹ́síbì mo ń ké mo ń ṣe síkìrì mo ń ké mo ń ṣe mo ń pariwo mo sọ lọ́run mo ń ṣe oríṣiríṣi ọlọ́run wọ́n ló ní kí n tẹ̀lé mo ti tẹ̀lé má jẹun fojú sókọ̀ ọmọ yín jẹ́ kó débi láyọ̀ ẹ̀mí ẹ̀kọ́ balẹ̀ mi níbi mo ti ń ṣe síkìrì ẹ̀ wípé kó má wà lé ọ̀dọ̀ mi níbi ẹ̀mí ẹ̀kọ́ darí mi pé kí n sọ fún yín pé àfàsàkà tó sọ síwájú ẹ̀ wóde ni ẹ̀ ń gbé tẹ́lẹ̀ nígbà mo á ní kó má gbọ́dọ̀ mi o wípé ọ̀dà fasaka yẹn ni kó gbà nígbà tó ń bọ̀ ó gbọ́dọ̀ fasaka yẹn mo ti pa fasaka ọmọ yín ń bọ̀ o àwọn náà kọ́lé kéwú dèdè lílowó dé ń bi ọmọ yín ń bọ̀ o kó bá ti dé ọ̀dọ̀ yín ẹ ṣàjẹ́ kó gbogbo nǹkan tẹ́ bá mọ̀ lágbára tọ́lọ́ngbélé e lọ ẹ bá mi fi ṣàánú ẹ bá mi tọ́jú ẹ onú ti bọ gbòdì ọ̀dà fa wọn pè mí kó ti débẹ̀ alihamudulilayi mo sọ fún bàbá wọn bàbá wọn fún mi lówó mọ́tò òdìbò rere òtún dé abẹ́kúta mo ṣe dé mo bá a kí ló ń ṣẹlẹ̀ wọ ọmọ ìyàgbọ́dọ̀ àlọ́ àfààní kí fọkànbalẹ̀ kí má ké o kí ní sùúrù kí fọkànbalẹ̀ o ọ̀rọ̀ ẹ̀ má já sí ayọ̀ o mo ní mo ti gbọ́ hmm, ìtawí ìpẹ́ wọ́n ti jalè kẹ́ ọtí ní kó jalè kẹ́ díẹ̀ yẹ̀rẹ́ tiẹ̀ gbogbo ẹ̀ṣọ́ ara ẹ̀ ní kó já gbà lọ́wọ́ ẹ̀ wọn kó jọ mo fojú mi rí wọ́n wá sọ sínú àwẹ̀ biribiri seven days títóbi ọlọ́run ọba hmm, títóbi ọlọ́run ọba tó bá jójú ìsìlámù lèèyàn bá wà kó dì mú. Hmm tó bá jọjú ìlànà kírísítẹ́nì ni kò dì mú hmm. tó bá jẹ́ ilẹ̀ mo pe iná ni kò dì mú hmm. kò sí tọ́nà òsì ń bẹ̀ hmm. gbogbo ẹnu ni mo fi sọ. kò séyìí tí ò ń ṣọ̀nà kò sí tí ò ń ṣọ̀nà tá a fà bá dúró tá a bá jọ sọ máa jẹ́ kó yàn pé kò sí tó ń ṣọ̀nà. oyè elédùnmarè. oyè elédùnmarè àdìtú lọ́rọ̀ lọ́run bá a fa kò mọbi tó dì sí pásítọ̀ kan kò mọbi tó dì sí ṣẹ́wárí lẹ̀ mo pè ta yìí náà wọ́n mọbi tó elédùnmarè dì sí o níbi tí ọ̀rọ̀ tèmi gbà níbi tèmi di ẹ̀sìn mùdé ńlá ayé tèmi Hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n bọ́ gbogbo ẹ̀ṣọ́ ara ọmọ mi wọ́n farun wọ́n mú gbogbo orí wọ́n fa wọ́n dà sí wòríwò bó ṣe wáyé wọ́n sọ sáwẹ̀ biribiri seven days mo ní kò sí wọ́n pírọ́dẹ̀ mo ní mo wà lẹ́yìn yín hmm. ó ń gbàwẹ̀ ló ń gbàwẹ̀ yàwẹ̀ pé four days mo ti sọ fún bàbá yìí bàbá yìí náà fún mi lówó màá lábẹ́kúta mo mọ́tò gbogbo rẹ̀ máa sáà máa lọ máa má bọ̀ nígbà tó pé four days mo tó là bá màmú mi kan lówó dé salamu alaykum ọmọ yín ti wà lábẹ́kúta wọ́n ti sọ sínú àwọn ìbíríbíri lọ́dọ̀ àfàsàkà tó ráfàsàkà tá a fi máa mọ̀ mí yẹn ọjọ́ wa ni kó tó dé pé bó yẹn lẹ́sìn bí ó gba àbẹ́kúta lọ ìyẹn ní kò sí wàhálà péjọ wo ló máa sọ kalẹ̀ mo ní seven days ni. kí èsì ilé alúwà náà máa ń pe ilé alúwà kọ ọkàn fún ọkàn ni kò gba àwẹ̀ yẹn fún seven days ni ó wà ó wà nílé ń bẹ̀. Hmm. so afáyẹn wá ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé òun máa dá sí àwẹ̀ yẹn o wípé kí n lára kúríánì tuntun tuntun tí wọn ìlò rárá tọwọ́ kò ìkùn pé kí n rí pé mo wà lè mímọ́ kí n lára odindi kan wá pé tó bá má ṣe sọ̀kalẹ̀ ààwẹ̀ yẹn o àṣàrò ni ká fi ṣe sàárà ààwẹ̀ yẹn o kọ́ dẹ̀ pa àwọn afáfá ńláńláńláńláńlá kan jókòó àdúrà ká bá fa kúríánì yẹn yàtọ̀ àwọn máa fàyà líkọ̀ọ̀kan líkọ̀ọ̀kan líkọ̀ọ̀kan ni o ti tóbi wọ títóbi ọlọ́run ọba títóbi ọlọ́run ọba ó ní ká fàyàlì kọ̀ọ̀kan tábà fàyàlì kọ̀ọ̀kan kó lè kálukú àmọ́múlì kọ̀ọ̀kan ká má kà wọ́n ti dàrúṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti fàyà wọ́n fàyàlì kọ̀ọ̀kan wọ́n yọ lì kọ̀ọ̀kan wọ́n yọ ẹ lì kọ̀ọ̀kan wọ́n fàyà lì kọ̀ọ̀kan wọ́n tún ká ń dàrú. page by page okay. wọ́n yọ lì kọ̀ọ̀kan èyí yàgbẹ́yàgbà èyí tẹ́lẹ̀ ìbáka kọ̀lé lè má ka súrà tẹ́lẹ̀ ìbáka kọ̀lé lè má ka súrà tẹ́lẹ̀ ìbáka kọ̀lé lè má èmi náà kà torí èmi náà kéwu òun náà hmm. ṣe gbogbo kinní kí á gbogbo ọmọ ilé kéwọn àfa àwọn ti tó o gbogbo kìnìún yẹn papọ̀ wọ́n tó papọ̀ àṣàṣàrò bàdẹ bàbá ẹ lò fún mi lówó tá a fi ṣe gbogbo kìnìún yẹn àṣesára ṣe ń dùn àfààní pé ó dà kó sí wàhálà ńgbà tá a dẹ ti gbígbàdúrà kó má lọ sílé. ara wọn balẹ̀. ara ẹ balẹ̀ mo ní àfa mo ní kò lè lọlé mo ní jẹ́ kó jókòó sí yín bí kó bá pọ̀ṣù kan lọ́dọ̀ yín kí má rí para ẹ balẹ̀ dáadáa màá wá mu abiyamọ rí nǹkan hmm. ọmọ tó bá nóbì láyé kò mọ nǹkan tọ́nà bá ṣe fóun o ọmọ tí ó bá ní òbí láyé tóbi bá sáré kàbàkàbà torí ọmọ òbí tó bá sáré kàbàkàbà torí ọmọ kọ́lọ́ ń jẹ́ kóbi náà kó jẹun ọmọ kọ́lọ́ máa ẹ̀kẹ́bi náà kó kánjú kú kókó bẹ̀ nìyẹn hmm. mo eré ẹsẹ̀ mi kò balẹ̀ nígbà tó wá yá àfàìwá pè mí pé àlàáfíà ti ṣe pé kó sì ń hàn wá wá bí òde sọ̀dọ̀ wa ń bí ìgbà tó dé sọ̀dọ̀ wa ń bí à ń ṣe alihamudulilayi lọ́lọ́run ṣe à ń ṣeré bàbá àmúwọlé àjẹun nǹkan kan gbọ́dọ̀ bàbá rẹ̀ ní má lo ìkò mọ́ jókòó síbí nǹkan kan ọwọ́ rẹ̀ mọ́ wá káàkiri kúkọ́ṣẹ́ bóyá ká ṣe ṣọ́ọ̀bù ẹ̀ níbí ká ṣe gba nǹkan kan gbogbo ara ṣe ń pílánì ó kàn di lórúkọ kan bóyá ọjọ́ keje tó débi bóyá ọjọ́ kẹjọ ṣáà ó sọ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má ti bàbá wa ní àrọ́ máa bá lọ ni akọ̀ gbó kí ló ń ṣẹlẹ̀. wọ́n ń gbálẹ̀kùn. àwọn gbálẹ̀kùn gbogbo ìpàdé yẹn sàn dàrú àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lìpálọ̀ àwọn náà ti jí ọ náà ń gbọ́ mo ní eh, ṣàmánù ṣàmánù ni wọ́n jẹ́ kọ́kọ́ tó jẹ́ balẹ̀ mo ní nǹkan tó ń ṣẹlẹ̀ ìpálọ̀ mo ní mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló ń ṣọmọ bàbá rẹ̀ ní ìyá bàbá sáré dìde èmi náà sáré dìde tẹ́mi máa wọ pálẹ̀ báyìí èmi ní action gan torí pé mo ní Ọlọ́run. ẹ̀rù ibà ìbọ̀rọ̀. ẹ̀rù ń bà mí kò sí nǹkan náà lábẹ́ ọ̀run ẹ̀rù ọba mi torí pé mo ní ọlọ́run àwọn hmm. àfàjẹ́ ká mọ̀ ìpọ́ ọlọ́run ọlọ́run dẹ̀ wà hmm. mo ní ọlọ́run gidi gan ẹ̀rù ń bà mí mo ṣe wọ pálọ̀ báyìí mo kàn rí ni mo kàn rí kàn mú ọwọ́ méjèèjì ọkàn fi bu orí rẹ̀ báyìí akínní à ń kàn gbé àjọmọ́ ẹgbò giri gbà kọ́bá tún gbé bá tún jọmọ́ ṣíà kọ́bá tún gbé bá tún jọmọ́ lẹ́lẹ́gbì. kí ni nǹkan ọ̀hún. èmi ò èmi ò tẹ mọ mo sáré nǹkan tóun ṣe mírèkù tóun pàfọ́ọ̀mù ni mo ń rí mo sá pé dáadé ẹ̀mí ní ẹ̀wá wọ ọmọ yìí nǹkan tó ṣe à ṣé kìí ṣe ni ní ọmọ ìkú báyìí ẹ̀mí mi ti wá ga bí ikú hmm. ẹ̀mí mi ti wá ga pé ha mi ì dẹ̀ mọ bí tí mo wà mí gẹ̀ta ayé bọ́yọ̀ ọ̀run bí mi ì dẹ̀ mọ mo ti fẹ́ mo gbé sísẹ́mù ti ṣẹ́ǹjì mi ì dẹ̀ mọ bí tí mo wà bó ní kí wá dìmú lára ẹ hmm. bó ní kí n ṣe báwo ní kí n ṣe ṣe bàbá ìnáwó wa jáde wá dúró sí pálọ̀ dúró sí ṣe àwọn oníwàá wò fíìmù ọ̀ wò kò ṣe súnmọ́ olótùú kò ṣe súnmọ́ kò ṣe súnmọ́ kò ṣe súnmọ́ rárá kò ṣe súnmọ́. ojú ẹ̀ pọ́n bí ẹ̀yin náà. ẹ ò rojú o ẹ kàn rí pé kinní yẹn ń gbé ó ń jọ̀ mọ́lẹ̀ ojú ò ṣe rí ẹ kàn máa rí pé kinní yẹn máa gbọ́ fúnra ẹ̀rù fọ́ mo kàn máa jọ̀ mọ́lẹ̀ gbá igbó kí la fẹ́ ṣe báyìí mi lè súnmọ́ hmm. nígbà tó yá mo á bọ́ síta mo á mú tẹ́sí mo ṣàlùwàlà mo bẹ̀rẹ̀ sí ní ké pọ̀ mo ń ké pọ̀ lọ́hùn mo ń ṣoríṣiríṣi síbẹ̀síbẹ̀ kinní yẹn kò stop ah. nígbà tó yá ara ẹ̀ wálẹ̀ nígbà tára ẹ̀ wálẹ̀ mo á súnmọ́ mo á gbà mọ́ mo á pè lẹ́ẹ̀mẹ́ta ó dá mi lò mo pè mo ní mo sọ́la ṣó fẹ́ pa mí ni ṣó fẹ́ pa mí ni ṣó ti fẹ́ kú ni báyìí mo kàn ń ké ní ṣó ti fẹ́ kú ni bọ́ ní mọ́mí òun òkú òun náà mọ nǹkan tó ń ṣe òun òun mọ nǹkan tó ń ṣe òun mọ́mí mọ nǹkan tó ń ṣe òun bá gbà mọ́ títí títí lẹ fi mọ́ bàbá dé wa súnmọ́ wa bàbá ni pé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣebí ó sọ̀rọ̀ mo ní ó sọ̀rọ̀ ẹ kò sí wàhálà ọlọ́run aṣọ ọmọ ojú bàbá wọnú ilé ọ̀sán àbíamọ́ mi bá jókòó tí mo gbà mọ́ síbẹ̀ títí lẹ mọ́ mi sùn ìgbà tó wá pé mọ́ mi mọ̀ fẹ́ látọ̀ ara mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ mo á tún tẹ̀lé mo ti tẹ̀lé wá tọ́lẹ́tì ó tọ̀ àtúnjọ wọlé títí lẹ̀ fi wá mọ́ nígbà tí lẹ̀ wá mọ́ bàbá wa nípa àní dúró ní o hmm. àfi ká tó tàtẹ̀síwájú o wọn ojú rí kò ṣe máa ń sọ olóòtú. bínú ò bá yìí tí ìtọ́láṣọ hmm. ẹ̀jẹ̀ ìtọ́lé hmm. ìkànnà. bàbá ní pé ya ká túbọ̀ da apá àtìrà lọ ìyẹn ní ṣìwọ̀n bí àfa ńlá nìyẹn náà àfa gígé ẹ̀ abátúbọ̀ da apá àtìrà apá àtìrà sàlámù àlékún ọmọ yín nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lé o nǹkan tá a rí mọ́jú nǹkan tá a rí mọ́jú rè o ó ní ha hmm. ó ní nǹkan tó ṣẹlẹ̀ rè ó ní kó wá làbomi òkun wa kó bò mọ́ sàwà kó bò mí odò wa gbogbo omi yẹn mẹ́rin mi kan ga kó bù wá ó bá gbéra ó lọ sẹ́kọ̀ọ́ ó làbomi òkun bàtà mi tó kó lọ kó bọ́ọ̀dì ní bàtà odòrò fi yẹn sí kí wọ́n gbà lẹ́lẹ́sẹ̀ rẹ lọ́hùn ó rà dánlọ́pù ó wọ̀ wálé ìbòdè lómi kan ṣe lórí àfààní dábàá dábàá pò ní gbogbo omi tó kù nílé àfààní fún wa ọba ṣiṣẹ́ fún kó fi wẹ̀ lóru kó fi ṣe gbá ilé yìí kó fi wẹ̀ kó mú inú ẹ̀ kó ṣe gbà fàáyé náà tíráì àdúrà tó má má ṣe wọ́n fún un òun ṣàdúrà òun ṣàdúrà òun ṣàdúrà òun ṣàdúrà. bẹ́ẹ̀ náà lẹ́sìn náwó. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ owó kò tẹ̀ ṣe máa sọ hmm. àná owó ọ̀rọ̀ owó kò ṣe máa wí lẹ́yìn pé kọ́lọ́ọ̀n ilé ìdùnnú àdùkù bá mi dẹ́mi ẹ̀ sí hmm. kó tọjọ́ sọ fún wa kọ́lọ́ọ̀n já jèrè ẹ̀ kálẹ̀ hmm. apátúrà yẹn sáà try fún apátá sọ fún mi pé gbogbo ibi tá a dẹ̀ lọ lábẹ́ ọ̀run nígbà tó ti ń tá ti ń dààmú nígbà tó ṣe wà ní tí òyì ti bímọ yẹn ni wọ́n sọ fún wa wípé ẹlẹ́dàá ẹ kò gbọdọ̀ ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ ẹlẹ́dàá ń lo mi ṣe ni kó dá wà tí kì bá fẹ́ pásítọ̀ kó fẹ́ babaláwo kì bá fẹ́ babaláwo kó fàáfà àmọ́ ṣáà gbogbo gbà yín náà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò yé mi náà kò yé mi kò yé mi rárá bíi pé bóyá àwọn ayé kan ṣì ni ó ń dà láàmú àwọn náà ń gbàǹjọ́nú wọ̀ àwọn ni wọ́n. bóyá um, ìdílé kan bóyá àwọn ìyàlẹ́ ọ̀kọ́ kan ọ̀tá kan ló ń dà láàmú hmm. gbogbo gbogbo sísítẹ́ gbogbo èrò ọkọ̀ tèmi nìyẹn gbogbo gbogbo má máa ṣàdúrà bí mo ń fèsì nìyẹn ọ̀tá tó bá ń dọ̀rọ̀ mi láàmú o kíní kan tó bá ń dọ̀rọ̀ mi láàmú bóyá àwọn náà ń fàǹjọ̀nù ṣé ó lé agbá kò yé mi bàbá ṣe gbogbo yẹn apá tirẹ̀ wá sọ wípé òun ní àfa kan tó máa fẹ́ lábẹ́kúta wọn bá gbéra wọn bá la gba àfa wa àfa wa mọ̀ tèmi bá àyìn àti bàbá ẹ̀ wọn tún káwọn àfa wọn gbé mọ́tò wa àmọ́ra so kó dẹ̀ lọ́lé àfa o wọn bá dẹ̀ kọ ẹrù ẹrù ṣe wà láfàdé ni àfa kò rí fẹ́ o. kí ló dé. àfa kò rí fẹ́ o ṣàfàdé ẹ̀dẹ̀ níjọ́ kan kó abádádé ẹ̀ pé ọmọ yín o kìnnìkan agbódàlógo bá ṣàṣùn kì ṣẹlẹ̀ òun náà bá tún dé mọ́mí mọ́ òun lè fa fáyẹn o ah. àwọn ṣe wòlé mọ́ bí kan òun lọ bẹ̀ òun ṣe òun dáadáa lébi wòlé mọ́ yẹn òun ṣe gbálẹ́bí wòlé mọ́ agbódà àlùkì bá ṣáṣùn bàbá rẹ̀ ní ìjọ́sọ fẹ́ ṣe léyìí gbà òun kọ agbódà àlùkì kò sára afáfẹ́ o ẹrú rẹ̀ wà láfàdé lélẹ́ni kò ì ṣiṣẹ́ yìí o kò ì de gbogbo bíṣẹ́ yìí gbà yẹn o hmm. aṣèwàlì dúró ní pèsè inú ìsìlámù tó máa fi bọ́. ṣùgbọ́n tá a sọ ni pé ẹni máa ń ṣiṣẹ́ olúwa bá jẹ́ pásítọ̀ tàbí àáfà tàbí babaláwo ni wọ́n gbọ́dọ̀ fẹ́ dandan ní tí wọ́n kàn sọ fún yín. wọ́n sọ bẹ́ẹ̀ dáadáa eh, eh. wọ́n sọ bẹ́ẹ̀ dáadáa but bá àáfà tí mo ń sọ̀gbẹ́ yìí yẹn náà tó wá sọ bẹ́ẹ̀ ló fi wàrà gbé àáfà yẹn wá hmm. kò wá rí àáfà yẹn fẹ́ hmm. nígbà tó wá wà lọ́dọ̀ wa ń bí tó tó dúró sí bí ó bá ṣe ṣe ṣe ṣe ń bí náà ó lè má bá a gbé kájọ má fìdí lọ́ọ̀dì ọlọ́run dẹ̀ ti ṣe yanu kò sí wàhálà mọ́ ó yá wá gbéra kó wá rìnrìn àjò kó la wá àtìjà tí mo lọ ló fi kúrò ń bí ló tún ṣe gbàgbọ́ mi gbígbà èkó tó gbèkó Ṣàngó ló kọ́kọ́ tẹ̀dó sí ló wá sọ pé òun rẹ ni tó máa fẹ́ ló tún pè mí mo tún lọ bàbá wọn tẹ̀ ń bá mi wí pé wọ́n lọ́mọ ọmọ rẹ ń dẹ̀ lámùjù kìnìún kan búdà lóbi àwa ni kò gbọ́dọ̀ ṣe àwa ni kò gbọ́dọ̀ ṣe ọmọ wa èmi sọ bẹ́ẹ̀ fún bàbá yìí pé àwa ò gbọ́dọ̀ ṣe wípé ọmọdé ó ṣèrè ó ṣẹ̀ wípé ọmọdé ṣòro ṣẹ̀ ó ṣe ọmọdé ṣòro ṣẹ̀ eh. tá bá ṣẹ̀ nǹkan tá bá sọ tá bá ṣe fún ló máa hmm. títí láéláé hmm. pé kò ní tọ́nú ẹ̀ pípa wa ni kò gbọdọ̀ ṣẹ̀ tó ń bá ṣẹ̀ wa àwa ṣe máa forí jì í tòrá àgbàlá wa ìmọ̀ ń sọ bẹ́ẹ̀ fún dáàdì ẹ̀ hmm. ẹ̀ jẹ́ wọ́n bá sàpé pé ń ṣeun oníkájú ni pé ń ṣe kò síbi tó wà mí dé lábẹ́ ọ̀run yìí lórí pé káfílẹ̀ káfílẹ̀ káfílẹ̀ àwọn wa rò pé bóyá àti bàbá ẹ̀ àwọn máa pé bóyá ó fi ṣe ìfẹ́ inú ó fi ń ṣe ìkà ó kàn ń fùwà tí ó hùn tó bá ti dé láti kó bẹ́ẹ̀ yẹn a kàn bẹ́ síta ó dálẹ́ kó tó dé a kàn máa ń bu a máa ń sori bàbá gábàgábà báyìí máa máa ń para fún kọ́ lóríṣiríṣi a máa rò pé bóyá ìfẹ́ inú ni ó ń lò tí kò dé wà rí bẹ́ẹ̀ àyìnbóyá ọmọ ọ̀pọ̀lọpọ̀ náà tó máa wà lábẹ́ ọ̀run yìí náà ti ẹ̀ rí bẹ́ẹ̀ tí kò rẹ̀ ní máa bá wọn sáré hmm. tó ti wá wọ́ọ̀sì tí kò jánà hmm. tí wọn ò mú jánà hmm. mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá wípé mo sọ fọlọ́run wípé tí mi bá rìn ní ìlànà ẹ̀sìn tí mi bá gbàgbọ́ kí mo gbẹ́kànbí lọ́lọ́run tí mo da lùkùrìánì mu tí mo dòpò ẹ̀ mu ìbáṣeéṣe kó má débi tó dé yìí ìbáṣeéṣe ká má rújú tó nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín olóòtú tó bá jẹ́ pé mi náà wà nù ayé kan kí mo wà nù dúdú ó lè ṣeéṣe kó má débi tó wà àmọ́ bóyá ọlọ́run wá wọ inú ì ó fi wá lànà táwa fi ríran ríbi tí ó ń lọ àmọ́ ríran táwa ríran ilẹ̀ tá a fi wá ríbi tó lọ yìí náà kò jọ ọdún kan tààbọ̀. ta ló. láti ìgbà tí ó ti rìnrìn àjò ẹ̀ bọ̀ kò jọ ọdún kan tààbọ̀. ta ló wáá kọ́ wọn níṣẹ́ Ifá ta ló kọ́ wọn níṣẹ́ ọlọ́sùn. ẹṣẹ́ olóòtú kò sẹ́ni tó kọ́ níṣẹ́ ọlọ́sùn kò sẹ́ni tó kọ́ lé kò nọ́gà ọlọ́run lọ́gà ẹ̀. wọ́n kàn déédéé bẹ̀rẹ̀ lọ́yà ọ̀sọ́kùn ni torí bàbá kan náà sọ̀rọ̀ nú rédíò bàbá àgbà àfà ni bàbá àgbà àfà yẹn sọ báyìí nínú àwẹ̀ náà ni mo gbẹ́ lọ bàbá yẹn wípé ẹ̀ má sọ pé christian ló wà lọ́nà muslim ló wà lọ́nà pé àwọn ìlànà kan tó wà tán kì í bá àgbà àwẹ̀ pọ́n ni ilẹ̀ mo pè pé ṣé ọlọ́run náà kọ́ ló lẹ̀sìn yẹn ni ẹ̀sìn àbáláyé pé ṣé ọlọ́run náà kọ́ ló ní ẹ̀sìn ẹni bàbá àwọn èso àwọn àfa oníṣòkòtò ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ àwọn àgbà àfà ló sọ bẹ́ẹ̀ pé ṣé kìí ṣe ọlọ́run náà ló ṣẹ̀dá ọ̀nà ni pé ìtóníkálukú bá wà ó ní kó dìmú o. Hmm ṣẹ́gbọ́n ó yọ ọlọ́run torí pé kémi bá èmi ò tẹ́ ẹ lè mọ̀ pé èmi lè bìrú eléyìí lọ́mọ pé lọ́lọ́ṣù níbi tèmi rìn ní ìlànà ìsìláàmù dé. ọmọ yín ni wàá máa ṣọ̀ṣun. bẹ́ẹ̀ ni kò wá tiẹ̀ kó ń ṣọ̀ṣun lásán tó wá jẹ́ yèyé ọ̀ṣun. yèyé ọ̀ṣun nígbà ibi tó ti ṣe ọ̀ṣun fún nígbà tí wọ́n wá díẹ̀ tán orí tán wá tán orí ọ̀yẹ̀yà tó ṣọ̀ṣun fún ó wá díẹ̀ tó orí ó wá sọ́ọ́lì ìyámọ̀kùn. ìyámọ̀kùn. ìyámọ̀kùn ìyámọ̀kùn ìyámọ̀kùn ìyá mọ̀kún wọn sọ bẹ́ẹ̀ òun náà wàá mọ̀ túmọ̀ ìyá mọ̀kún tí wọ́n sọ ìyẹn ẹ̀yà ọ̀ṣun yìí kò mọ̀ túmọ̀ ìyá mọ̀kún tí wọ́n sọ ó wá ń wádìí káàkiri ó ń wádìí káàkiri pé kí ni túmọ̀ ìyá mọ̀kún ìyá mọ̀kún àwọn àgbà kan ló sọ fún mi pé ẹni tá ò kọ́ tó ń jíṣẹ́ ẹni tá ò fún tó ń jíṣẹ́ náà ń pè ní ìyá mọ̀kún. ìyá tẹ ní wọn lọ báyìí tó sọ wọn ní ìyá mọ̀kún yìí ìyá yẹn sì wà láyé alẹ́ rí wọn. ìyá yẹn ti kú ìyá yẹn ti kú torí pé kí ni gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe láyé kó ṣe pẹ̀lú mímọ́ ìyá yẹn náà sáré ìyá yẹn náà sáré tiẹ̀ wípé òun fẹ́ mọ irú agbára tó ń lò òun fẹ́ mọ bí ó ṣe jẹ́ ìyá yẹn náà sáré tí ìyá yẹn bá ti wá ń sáré lọ́hùn Ọ̀ṣun Tìràmà sọ fún bí tí ìyá yẹn bá ti ń sáré lọ́hùn Ọ̀ṣun Tìràmà sọ fún bí wípé ìyá ẹ ti ń sáré o òun lọ abẹ́òkúta yẹn máa pẹ̀ kó ń lọ abẹ́òkúta o o gbọ́dọ̀ lọ òun báyìí báyìí ni wọ́n máa ní pẹ́ láṣẹ o o gbọ́dọ̀ lọ wọ́n máa gbé ṣíà fún yẹn o gbọ́dọ̀ fi jó ọṣù tirẹ̀ máa máa sọ fún un. èyí tí mo wá fi láìkí ọmọ mi ni wípé látìgbà tí kinní yẹn ti ń ṣe láti ilẹ̀ kò bu ẹrù fún mi rí kò sí nǹkan tó máa ṣe lábẹ́ ọ̀run yìí tá máa máa sá eré sí wọ́n ṣe wá sọ fún yẹn kọ́ bá ti wá sọ fún bẹ́ẹ̀ kò sí kọ́ tọ́ṣù yẹn má sọ fún tí kò ní sọ fún mi ó ní mọ́mì mi ó ní wọ́n wá bá wọn sọ pé ìyá ọ̀ṣun lọ́hùn wọ́n sọ wípé òun lọ sí abẹ́òkúta ò pé òun gbọ́dọ̀ lọ́pọ́ má gbé ṣíà fóun òun kankan o wípé wọ́n díràgì pé báwo ni òun ṣe mọ bọ́n ṣe ń já ewé wọ́n ń jáwé gbèrú jọ pé báwo ló ṣe mọ̀ bóun dẹ̀ bọ̀ síbẹ̀ òun dẹ̀ ṣe bóyá kó ń ṣe òun já bó ṣe kó ń já wípé wọ́n wá ń bá òun jà yẹn wọn gbé wa lójà yorùbá nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀mọ́ gbé wa lójà ó dẹ̀ wọ́n ni wọn àmọ́ síbẹ̀síbẹ̀ náà ìyá yẹn ṣì ń sáré ẹ̀ pé báwo ló ṣe jẹ́ bó ló ti rí báwo ló ṣe jẹ́ bó ló ti rí kì í ṣe òun náà kàn èèyàn bẹ́ẹ̀ ni ó lọ ó ṣèṣe tirẹ̀ òun ló mọ bóun ṣe òun ló mọ nǹkan tí òun dẹ̀ gbè ṣe kó tó bá tirẹ̀ lọ akọ̀dédé gbọ́ wípé òkú ni torí bí bẹ́ẹ̀ hmm. ọlọ́run tóbi ju ẹ̀dá lọ tí wọn bá mọ̀ ṣe ọlọ́run ni o ẹni tọ́lọ́run bá dá lọ́lá nínú islam olótù tí ọlọ́run bá dá lọ́lá nínú islam tó gbógo fún nínú islam tó kọ́lé tó ra mọ́tò tó jẹ́ pé islam ló náà ń ṣe islam níṣẹ́ mọ̀ pé islam ká kírun ká ṣẹ̀sìn ni oníkálukú náà ló mọ ibi tó ń tọ̀ àmọ́ nínú islam tó máa gbòrìṣà kalẹ̀ á ní kò sí rọ̀ wọ́n ẹni tọ́lọ́run bá dá ní ìlànà muslim Eh, Christian Christian tó ń gbé báíbù tó ń lé ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni tó lóore òkè tọ́lọ́hún dá lọ́lá torí ilé kọ́ torí mọ́tò wà tó rògolo nídìí ẹ̀ a ní kò sí róhùn mọ́. a lọ lọ́hùn kan ṣoṣo tó ń mọ̀ rè. bẹ́ẹ̀ ni a ní ọlọ́hùn kan ṣoṣo tó ń mọ̀ rè. o sì ní kan lọ́nà o ní kan ṣoṣo lọ́nà. àti yè. bẹ́ẹ̀ ni olóòtú. Hmm. bẹ́ẹ̀ ni olóòtú. tó bá tún wá jóníṣẹ̀ṣe. bẹ́ẹ̀ ni ó bá jóníṣẹ̀ṣe a ní kò sí lànà ní Islam a ní kò sí lànà ní Christian pé torí pé ìṣẹ̀ṣe ló ń ṣe. a ní pé torí ìṣẹ̀ṣe yẹn ọlọ́run kọ́kọ́ dá òun lọ́nà. lọ́nà ń fi là. lọ́nà ń fi là. làdúrà ń fi ń gbà. làdúrà ń fi gbà. Hmm. ó ṣe kinní kan lọ́dún kan hmm. ó lọ gbọ̀ràn gandan mo bá ké lọ́dà fami kan mo ṣe kéde bẹ́ẹ̀ mo jọra mi mọ́lẹ̀ mo ṣoríṣiríṣi gbogbo pa fami ta bá mi wọ́n pẹ́ẹ́tì mọ́ ṣoríṣiríṣi wọ́n ní mi ò ní kú wọ́n dẹ̀ bá mi wọ́n ṣàdúrà ǹjọ́ yẹn ọlọ́run kò gbẹ̀mí lọ àfààní pé kí n lára gbogbo èso tẹ́rùn jẹ́ láyé kí n rà wá kí n má jẹ́ kó ṣẹ́jú kan mo fi sixteen thousand rèé so pẹ̀lú aṣọ funfun wọ́n dẹ̀ kó wa lọ ní mọ́ṣáláṣí kan aláṣẹ àdúrà ńlá àfa àfa gbogbo ọmọlé kí wàá ṣàdúrà wọ́n dì lójú ọfàṣọ ti dìdì lójú pé kán lè yọnu bẹ́ẹ̀ ni kán lè yọnu kíní kó má lè dé yídì kíní kó má lè dé bẹ́ẹ̀ kó má lè dé bẹ́ẹ̀ hmm. olóòtú àṣẹ gbogbo odò àdúrà odò àdúrà la gbé èso lọ hmm. síbẹ̀síbẹ̀ náà kò gbọ́ o. àwọn ti sàlẹ̀ odò yìí náà wọ́n fi wọ́n lọ́rùn lẹ̀. wọ́n fi lọ́rùn lẹ̀ o. baba bẹ́ẹ̀ sọ̀rọ̀ kẹsà. onígbà tẹ gbé nǹkan èèyàn tẹ gbé wa báyàn kẹ́ni kó má gbà kó má gbà definitely eh, gbogbo ohun tó wọn gbé lọ sódò yẹn nígbà tó yẹ pé inú odò ni tó ń ṣe gangan tó ti ń come up ẹ wá gbé nǹkan lọ dèdè ohun tí ohun tí odò yẹn dẹ̀ ń wá gbà àwọn tó wà ní odò yẹn tó ń gbà lẹ gbé lọ fún wọn. yes of course ohun tó ń láìkì ni so ọlọ́run kó ṣàánú fún wa ṣe èmi kàn believe pé ọlọ́run wà ẹ bàbá kẹ́ ẹ tó tẹ̀síwájú ẹ dákun ẹ mọ́ bínú ẹ bá ń dákọ yín ẹ kẹ́ ẹ sì já bẹ́ẹ̀ ṣe jẹ́ sí yèyé ọ̀ṣun. orúkọ tèmi ni Mọ̀nsúrù Ọmọrú Jọbẹ̀ wọ́n bí mi sí ìlú ṣeun. bó lè ṣe jẹ́ sí bó lè ṣe jẹ́ sí yèyé ọ̀ṣun. èmi ni bàbá ẹ̀. ẹ̀yin ni bàbá tó bí. èmi ni bàbá tó bí lọ́mọ. tẹ ẹ wò dàgbà. lágbára lọ́dọ̀ lọ́run. Hmm. àmọ́ ṣe rí gbogbo wa. Hmm nǹkan kan ni mo kàn máa ń jẹ́ kó máa yé àwọn èèyàn ńgbà míì ni pé ẹ má jẹ́ ká máa criticize ara wa kódà ọlọ́run ọba tí ó ṣẹ̀dá gbogbo wa ìfọkù tó dá wa ó ti mọ̀ wá oríṣiríṣi làwa ènìyàn ṣẹ́rí ọlọ́run kó má jẹ́ ká fi rìn ogójì ọjọ́ ọlọ́run má jẹ́ ká fi rìn ogójì ọdún ṣé ọ̀rọ̀ mi yé ṣe rí gbogbo ohun tí ẹ̀dá máa fi pìtàn láyé yìí ilé ayé ló máa ti rí o àwọn àgbàlagbà tí wọn bá ń wo àgbàlagbà mi tó bá jókòó ikú ẹ lè gbórin tó bá ní bàbá kí ló dé tí kùnyìn tó gbórin báyìí ah ó ní àwọn ọ̀rọ̀ tó wà ní kùnyìn tí ò ṣe tú síta pé tó ń bá tú síta nǹkan lè bàjẹ́ wà ń bẹ̀ bàbá àgbàlagbà ìdí yìí má dẹ̀ ṣe pẹlẹbẹ díẹ̀ báyìí kẹ́ kí ló fà á sí ìdí yìí tí ó ṣe pẹlẹbẹ ah àwọn kan wà níbi tí òun jókòó sí yẹn tóun gbọ́dọ̀ dìde tó bá dé lórí ẹ̀ kíní yẹn á bàjẹ́ bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí nìyẹn òun tó bá dẹ̀ kọjú sẹ́nìkan gbà míì ẹ̀yìn ló kọsẹ́ lómìn lótìtọ́ ìdílé bàbá tèmi àwa máa ń bọ Ògún lọ́rọ̀ kan àgbẹ̀dẹ làwọn bàbá ìran bàbá bàbá mi ẹ̀ karùn-ún kẹfà kó tó wá dórí àwa báyìí àgbẹ̀dẹ làwọn ọmọ ń ṣe ẹ̀yin ńkọ́. èmi ò ṣàgbèrè dírẹ́fà lèmi ń ṣe. ẹ̀yin náà sì mọ̀. ogun mi ò ń fogun ṣeré kò dì mí lọ́wọ́ pé kí n má kírun ṣèbí ńgbà tí ọlọ́run dáyé ó kọ́kọ́ rán àwọn kan síwájú àwọn tá ń pariwo ẹ̀ lénìí. Hmm, hmm, hmm. ara ẹ̀ ní ogun wà èèyàn lògùn o ọlọ́run rán kó wá ṣiṣẹ́ tiẹ̀ ni o. nílẹ̀ tí wá ń bí. nílẹ̀ wá ń bí. Ọbàtálá èèyàn ni o ọlọ́run rán kó wá ṣiṣẹ́ ni o ọ̀ṣun tá à ń wì èèyàn ni o hmm. ọlọ́run kó wá ṣiṣẹ́ tiẹ̀ ni o hmm. gbogbo wọn bíi bẹ́ẹ̀ bíbẹ́ lọ́dọ̀dọ̀ ṣàngó ọya gbogbo àwọn òrìṣà yẹn tó di òrìṣà tí a ń bọ̀. àwọn ẹni òrìṣà dá. àwọn ẹni tí òrìṣà dá ni torí pé ọlọ́run ló rán wọn wá sáyé pé kàn wá jíṣẹ́ tiwọn lásìkò tiwọn wọ́n dẹ̀ jíṣẹ́ yẹn kò sẹ́nìkan tó máa jíṣẹ́ láì tí ò ní ní followers. ẹ wo kò sí bí mùsùlùmí ṣe máa pọ̀ tó lágbàáyé kò sí bí christianity ṣe máa pọ̀ lágbàáyé everybody ní followers kankan ni o. jésù ni aṣíwájú àwọn kristẹni. jésù ńgbà tí ọlọ́run dá hmm. according lè bọ́n ṣe ń wí nínú báíbù. ó wá gẹ́gẹ́ bí èèyàn. ó wá gẹ́gẹ́ bí èèyàn bẹ́ẹ̀t kì í ṣe pé ìdàpọ̀ ọkùnrin pẹ̀lú obìnrin náà fi bí gẹ́gẹ́ bí ohun tó ń sọ. gẹ́gẹ́ bí tó wà ní bíbélì bẹ́ẹ̀ ni. àbí. bẹ́ẹ̀ ni. ọlọ́run jẹ́ kó yé wa wípé oríṣiríṣi ara ló wà lọ́wọ́ ohun tó ń lé tí ẹnìkan ò lè mọ ibi tí ara yẹn ti wá àti ibi tó pin sí àti ibi tó ti bẹ̀rẹ̀ fúnra ara ẹni o fúnra ara ọlọ́run ló mètò ìgbésí ayé yìí tó dẹ̀ mọ tẹnìkan kan àdìtú láyé hmm. ọ̀rọ̀ ọlọ́run kò ṣeé tú wò rárá kò sí bí ẹnìkan ṣe lè ka báíbù tó láyé ń bi kórìdì ọlọ́run kò tó bẹ́ẹ̀ kò sí bí wọn ṣe lè mọ kuraani tó kéwọn mọ kuraani gan kó ju ti ànábì mọ sàlálà sàlám kó mọ jùlọ ànábì gan fúnra rẹ̀ gangan fúnra rẹ̀ òun gangan ń gbọ́ ohùn Ọlọ́run ni kì í ṣe pé ló fèsì ẹ̀rí sójú fúnra rẹ̀ ó ń gbọ́ ohùn Ọlọ́run ni o ó ń gbọ́ ohùn ẹ̀. èèyàn lè rọ́ lọ́run kó tún wà láàyè. ìgbà tí ànábì mọ́mọ́ sàlálà ń gbàsọ máa rí Ọlọ́run ànábì Jubril ló mú dé lẹ́wù kan hmm. ní sọ́mọ̀ ó sọ fún pé ibi tí agbára tó dèrè o bákẹ́ ní gbogbo màláíkà tó lágbára jù láyé yìí nínú mùsùlùmí ànábì Jibril ló lágbára jù òun ní ìyẹ́ ẹ̀ lé ní ten thousand feet lọ́tún ten thousand feet lọ́sì kò dẹ̀ sí ẹnìkankan àlìjọ̀nú kankan tàbí òjìṣẹ́ kankan tí ọlọ́run ránṣẹ́ tó yára jùlọ. sọ̀rọ̀ hmm. mi yé yín hmm. ṣe rí. Hmm ọmọ dédé wọn tí a dárúkọ yìí ẹ ká padà sọ́dọ̀ àwọn tí Ọlọ́run kọ́kọ́ ránṣẹ́ kó tó kàn wọ́n ẹ wo Ṣàngó Ṣàngó wa jẹ́ tiẹ̀ ni Ṣàngó wa ṣiṣẹ́ tiẹ̀ Ṣàngó sì ń ṣiṣẹ́ dọ̀la o Ògún ń ṣiṣẹ́ dọ̀la Ọ̀ṣun ń ṣiṣẹ́ dọ̀la Ọya ń ṣiṣẹ́ dọ̀la gbogbo àwọn òrìṣà ìpátá náà sì ń ṣiṣẹ́ wọn dọ́là a ò kàn dé rí wọn mọ́ ni but yet àmì tó wọ́n fi ilẹ̀ yẹn accountable followers ló wà lẹ́yìn wọn sọ̀rọ̀ hmm. mi yìí sẹ́rí ẹ̀sìn mùsùlùmí. lẹ́yìn ṣe o. lèmi ṣe. islam lè ń ṣe. islam lè mi. mùsùlùmí ni. mùsùlùmí ni mí. ẹ wà nú àwẹ̀ báyìí. lágbára lọ́dọ̀ ọlọ́run. ẹ̀ ń kí irun yín ti ń pé. lágbára lọ́dọ̀ ọlọ́run ṣe rí mo ti sọ síwájú pé ẹ má jẹ́ ká máa kírísáìsì ẹ̀sìn kan sẹ́sìn kan sẹ́sìn kan tó bá kọjú sẹ́nìkan ìlú gangan ni ó lè kọyìn sẹ́lòmíì then mo tún tún sọ pé gbogbo ọ̀rọ̀ tí èèyàn máa fi pìtàn láyé yìí ilé ayé ló máa ti rí fisika báyìí àwọn ọ̀tàn kan wà ó rí wọ́n sọ fún ẹni ó ní gbogbo ìtàn rẹ̀ ń ṣe yìí ní àwọn ẹ̀sìn wọ̀nyí n tán sọ fún wa tá a gbọ́ tá a wá dì mọ́ tá a lá gbàgbọ́ kì í ṣe ń tá a rí ṣùgbọ́n ìtẹ́ wa ń ṣàlàyé ṣé ń tẹ́ ẹ rí ni. ṣé àwọn ti Ṣàngó yìí hmm. pẹ̀lú Ògún yìí ń hmm. hmm, ṣe mọ̀ pé kì í ṣe ọ̀tẹ̀ tiwa náà dáyé bẹ̀tẹ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ pé tí ẹ bá ó súnmọ́ wa tí a bá dé ìdí ẹ̀ ok for instance ìyàbọ̀ tó bí bàbá tèmi nígbà tí èmi máa gbọ́njú ìyá yẹn tí wọn kọ bá ń ṣe ẹnìkan nù wa tàbí ẹnìkan ń ṣe ẹnìkan ń ṣe ẹnìkan nínú àwọn ọmọ ẹ ọmọ ọmọ làwa jẹ́ sí ìyá yẹn bẹ̀tì mo mọ̀ ìyá yẹn dáadáa mo mọ̀ dájúdájú torí ìyá yẹn ńgbà tó máa kú àwa ti dàgbà ìyá yẹn kú at was nineteen seventy six ńgbà tí ìyá yẹn máa kú so definitely àwa mọ̀ dáadáa kì í ṣe pé bóyá a ṣe ń ra kì í ṣe pé a ṣe bẹ̀rẹ̀ sí rìn àti gbọ́n dáadáa àti mọ̀ even gan ìyá yẹn ń bá wa tí ìyá yẹn bá dín àkàrà àwọn la máa ń bá kiri káàkiri lábúlé ṣé mọ̀ pé ń bá ti mú tí èèyàn lè kiri ọjà tó ń gba owó wálé kì í ṣe kì í ṣe kì í ṣe small kid bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kì í ṣe kókó kì í ṣe kókó ìyá yẹn. ẹ ti dáwọn àlejò ló ń tán. wọn tẹ̀ lọ. ó wá ní kan dúró dé wa. ìrọ̀kọ́ yọjú sí wọn báyọ̀ kí jáde ẹ̀ máa sọ. a rí wọn a máa wù àkárí wọn ìbẹ́yìn náà wá wá ṣé kò máa bọ̀ àwọn kò ti wà lóòótẹ́ lọ kọ́ dẹ̀ o. ẹ ti yín ti wá pé kristẹni pásítọ̀ wà nù wọn. wòlíì gan wà nù wọn àbọ̀ wà nù babaláwo. babaláwo wà nù wọn. gbogbo wọn pátá. a máa fẹ́ rí wọn. so nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìyá yẹn bóyá ara ẹnìkan kò yá kankan agbódò àlògì náà ọmọ ẹ tàbí ọmọ ọmọ ẹ tó bá wò ṣàkùn ó ní ọ̀sùn yẹn nínú ilé ó ní. ọ̀ṣun tọmọ yín wá ń ṣe ń sìn. tó ń ṣe ń sìn ibi tí mo ń bọ̀ nìyẹn o hmm. ó ní ọ̀ṣun yẹn nínú ilé ìyá àgbà á lọ ṣe àkàrà àkàrà yẹn wọn máa ń fi yọ sí máa ṣe á bò omi yẹn fún wọn omi yẹn ń pè lómi àìfọ̀hún. omi àìfọ̀hún. a máa lọ jí pọn omi yẹn lóru ní fẹ̀rẹ̀fẹ̀ ní around to five hmm. láti gbọ́dọ̀ dé odò yẹn ayẹ̀ ní sọ̀rọ̀ sẹ́nìkẹ́ni wọn á lọ pọn omi yẹn wá omi yẹn náà ń pọn sínú kòkó yẹn omi yẹn ẹni tó bá ti bù fún tó wá eh, bù sínú omi tó wá ní kó lọ́ọ́ fi wẹ̀ ara ẹ̀ máa ya yẹn ya dádì mi ni mo ń sọ o ìyá tó bí dádì tèmi ni mo ń sọ yìí o yìí tí èmi rí pé mo mọ̀ wípé ìyá dádì mi ò ń ṣe bẹ́ẹ̀ ọkọ tó fẹ́ tó jẹ́ bàbá tó bí bàbá tèmi Ògùn làwọn ń bọ̀ bẹ́ẹ̀ tí bàbá yẹn náà ń kírun àkọ́nílé mi ò gbọ́njú mọ́ bàbá yẹn o bẹ́ẹ̀ ká ó dé ń tò di sítórì bàbá yẹn bàbá yẹn ń kírun dáìsọ bàbá tèmi náà ń kírun kó tó di pé dáàdì mi kú. ìyá tó bí àdìyín tẹ wá sọ yìí hmm. wọn ti kú kẹ tó bí ọmọ yín. Ah, ah. ìyá tó ti kú seventy six òun sì òun ṣẹ̀ṣẹ̀ lé ní thirty ni bóyá bíi thirty three or thirty four lòun báyìí. torí yorùbá máa ń sọ wípé béèyàn bá kú pé àwọn ìyá yẹn máa tún padà wá. Eh, ìgbàgbọ́ àwọn kan nù ìgbàgbọ́ yorùbá ni. pé kó má lọ jẹ́ pé ìyá ìyá ọ̀sùn yẹn but at same time ìyá yẹn náà kì í ṣe pé ń ṣe of course kò gbèrú torí àwa gbọ́njú mọ́ ìyá yẹn ń borí ni. Hmm, alájà ni wọn alásàlátù ni òun ṣàṣàlátù bó ṣe darúgbó tó òun kírun nígbà tó dé stage kan tí o lè lọ mosque mọ́ torí ìyá yẹn á súnmọ́ o going to hundred years ni ìyá yẹn kó tó lọ bẹ́ẹ̀ ni. Hmm. torí ńgbà tí dáàdi tèmi ṣe máa kú age of eighty nine years náà dèmi kú so definitely yá ẹ dàda kìdẹ̀ sí dáàdi mi kọ́kọ́ kẹlẹ́ àkọ́bí ẹ̀ yes so story tí mo ń sọ yìí torí wípé mo ti gbọ́n nígbà yẹn tí mo dẹ̀ ń rí ni ò jẹ́ kí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí tó padà wà kọ́mìn kó fi gbogbo ara strange sí mi kó jọ mi lójú ṣẹgẹtì bẹ́ẹ̀ tí ọ̀nà tó wá gbà wá yọ sí èmi ló wá ló kọ́kọ́ wá bomi tútù sí mi lọ́kàn pé irú ọmọrú wo lèèyàn bí kò yé yín bẹ́ẹ̀ tí ń gbà tí gbogbo kíní yẹn wá lọ títí títí títí títí tó wá bọ̀ tó jẹ́ pé the end of the day ibi ọ̀ṣun ìlú wa ndc ọ̀pọ̀lọ́ sọ fún mi mo remember. òye wa ṣí lọ́kànjọ́kàn ló wá ń bí mi léèrè pé dáàdì mi mo ní hàn wọ́n ní òrìṣà wọn ń bọ̀ nílé wa mo ní bíyà rẹ léèrè ìyá ẹ̀ níṣẹ́ bóògùn náà ń bọ̀ wa mo ní fáìn mo ní ìtì ìyá ẹ̀ mọ̀ nìyẹn ìyá tó bí dáàdì mi ó ní ọ̀tá ó ní kòkò tí wọ́n ń bọ̀ Ọ̀ṣun nínú ẹ̀ o ní sínú ilé ọkọ ẹ̀ ń bẹ́ o nílé dáàdì tó bí dáàdì mi ilé ẹ̀ ṣì wà lábílẹ̀ ṣeun dì sí bẹ̀tì ńgbà tí ó wá tó stage kan tó wá ń bí mi léèrè kínní yẹn mo wá ní àní mo wá sọ wọn pé àní kínní yẹn àní nínú ilé ìyá bàbá mi ló ń bọ̀ kò dẹ̀ fi ṣe nǹkan fi ń ṣèwòsàn náà ni ẹnì kankan bí i even nǹkan fẹ́yàn fẹ́ bímọ tí àgbà bá ti rí pé ó ti fẹ́ bímọ tàbí bóyá ó ń ṣe bákan bákan kan. kan ìyá àgbà kan la bomi yẹn fún ni àbúrò àbúkò fi mú adé fi pa ní kùn báyìí. ló bá tán. ó parí abímọ wọn ní fọbẹ gbẹbí ẹ. nísìnyí tọmọ yín ti wá di èyí ọ̀sán báwo lẹ ṣe máa ó kọ olè wọn pè wọn báyìí ṣé bàṣírà àbí kílẹ̀ korúkọ yẹn náà mọ̀sùrá sí mọ̀sùrá náà lẹ̀ ń pè wọn àbí bó lẹ̀ ṣe máa bó lẹ̀ ṣe máa pè wọn ẹ fẹ́ pẹ tiẹ̀ wá fẹ́ pọmọ yín làárọ̀ àbẹ́ pè lórí fóònù bó lẹ̀ ṣe máa. ìyá ọ̀sùn náà ni ó ti di ìyá ọ̀sùn àbí. ìyá ọ̀sùn ni torí pé nígbà tó là ṣọ́ọ̀ṣì mi wà ń bẹ̀ ṣe ń gbọ́ bí mo ṣe borí lọ náà lélẹ́yìn òun náà ló jabu ẹ̀ débẹ̀ òun ké mi ń ké. àwọn náà ló jáàbù débi tá ti fi gbé ọlọ́sùn. bẹ́ẹ̀ni òun ké mi ń ké òun jẹ́ kó mẹ́rin pín mọ́mì mi òun ìsìlámù tó ń kéwu mo ní wàá yé tèmi náà ń ta mo ní bòlá bára wa yìí. ìyá tó ṣọ́ọ̀ṣì sún wa ń sọ wípé ìyá alásàlátù tó bí ìyá ọ̀ṣun hmm. nígbà tó ń wá ṣe yẹn fún nọṣu ẹ̀ wá sọ lórúkọ wípé ọ̀ṣùkẹ́mi èmi wá fún ọ lígbólóhùn bẹ́ẹ̀ wípé mọ́nsúra ló ń jẹ́ níyà tó ṣẹ́ lọ́ṣù wá sọ fún mi wípé kò jẹ́ mọ́nsúra mọ́ lọ́dọ̀ ọ̀ṣun pàwọn aláwà sọ́ọ́lì mọ́nsúra wípé ìyà tó fún wa lọ́mọ hmm. ìyà tó ṣọ̀ṣù fún ló ń sọ bẹ́ẹ̀ fẹ́mi o wípé ìyà tó fún àwa lọ́mọ pé wọ́n fún àwa lọ́mọ ni pé lẹ́dùnmarè ló fún àwa lọ́mọ bẹ́ẹ̀ ni hmm. wípé lẹ́dùnmarè ló fún ìyá ẹ ló wá jẹ́ kí n mọ̀ wípé ibi tó lé kálukú ń bá wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yé mi wípé kábà kàn pèlè mọ́nsúra a kàn pèlè ìlànà ìsìláàmù ni o báwọn hmm. orúkọ tó ń jẹ́ láti ibi tó ti wá tó ń fún ọ̀ṣọ́kẹ́mi ló ń jẹ́ o hmm. ni muhammadu awo pé ah ṣáàní pèlè mọ́nsúra mọ́ ni oní tó bá mọ́ alẹ́ rùn ká má lápè tí kì bá dẹ̀ mọ́ alẹ́ rùn ọ̀ṣọ́kẹ́mi ni ìyá ẹ̀ sọ o ah. èmi á fún ìyá ẹlẹ́sìn pé ṣèbẹ́mi ni mo bí ṣèbẹ́mi ni mo bí ọmọ mi hmm. ló wá nípa ẹnìkan ló fún mi lé ọmọ ni mo atáwùdà sọlọ ń pè dà kò sí wàhálà ìwọ náà ló ṣe fún mi o ìwọ ló fún mi lọ́wọ́ má gba ọmọ lọ́wọ́ mi o kábà hmm. má pè iye ọ̀ṣun dẹ̀ ni òun jẹ́ o. gbogbo náà ti rí agbára èyí tí wọ́n fi ń ṣe ọ̀ṣun yìí tán fi ń tú àwọn èèyàn sílẹ̀ tán fi ń ṣe àwọn iṣẹ́ tán ṣe. ẹ olóòtú ó dé mi lójú pé kò lágbá agbára yẹn lébi kankan wọn lọ gbà ń bì kankan. kò la gbà níbi kan bẹ́ẹ̀ ni kò dé la kọ́ lọ́dẹ anybody. ta ló kọ́ wọn bó náà ṣe máa ṣe. ọlọ́run ló ga ẹ̀ torí ngbà kan tó bá wà lè kó máa pè mí wípé mọ́mì mi dáàdì mi fẹ́ là gbowó líbi báyìí mm-hmm. ẹ sọ fún wọn kọ́ má lọ tán ah. bá lọ o wọn máa fi lé yẹn dúró nìyẹn wọn ní lè sanwó yẹn o wọn gbọ́dọ̀ jáde o bàbá kẹtì gbọ́n bàtà àti wọṣọ màá làbọn pọ̀ ọmọ iná ẹ̀ gbọ́dọ̀ jáde o hmm. pé kẹ́ má lọ bí kankan o pé fẹ́ làgbà ń bá bàbá lẹ́kọ̀ọ́ bàbá ní ah, ètò wa ọ̀dọ̀ sáńsáré mo ń lọ ìbẹ̀rẹ̀ mo fẹ́ là gbowó hmm. ọmọ ti rí tán tí nǹkan bá máa ṣẹlẹ̀ sí wa ń bí ó ti máa rí ní èkó àti pé mi ń bí a ti sọ fún mi ìrìn àjò ẹ̀ ń lọ bẹ́ẹ̀ ṣáàdìgbà tó wá dèdè ọ̀ṣun yìí oyún tó yún tó wá bí tó wá kẹ́rù tó fi padà ọmọ kan bí ìyẹn náà tó bá kírun ó máa rákàrà tó bá yàn lọ fìlà ta ló ń tọ̀hún. ìkan náà wà tí òun bí báyìí náà ni ìyẹn náà obìnrin ni. bó ló ṣe jẹ́ sẹ́yìn. ará àdúgbò ni bọ̀tí òun náà ríra rẹ̀ rí pé òun jọ lọ́hùn mú òun dópẹ́ sí mu àmọ́ tó bá máa kírun máa ràn mí rékù yẹn kò wá yé kò wá nẹ́ni tó lè sọ fún bẹ́ẹ̀mi náà ṣe wá jẹ́ ìsìlámù hmm. ó wá fi lọ̀ mí hmm. pé bóyá máa mọ bóyá mọ nǹkan tí ó ń ṣe òun. sọmọ pé ẹ ti lọmọ tó ń ṣe ọ̀ṣun. kò mọ̀ èmi ni mo wá sọ fún wípé eléyìí ò ìṣọ̀ṣun. wọn ti ìṣọ̀ṣun gbà kò ìṣọ̀ṣun kò mọ̀ pé ọ̀ṣun ń ṣe òun kò ìṣọ̀ṣun rárá kò ìṣọ̀ṣun so èmi wá sọ fún wípé ọmọ mi kan náà omi ni o hmm. pé òun náà ń dà mí láàmú gan-an àmọ́ rútìrẹ̀ náà ni àmọ́ ibi tẹ́ẹ̀dẹ̀ ló fi yàtọ̀ òun kò ń rákàrà kò ń rí gbá ṣó ti yẹ bẹ́yẹn mo ní kó tó bá dé àjọ rira ìjọ tọmọ mi dẹ̀dẹ̀ tó wá fẹ́ kọ́ ẹrù náà dọ̀ pàdé mo ṣe pàdé ń bí náà wájọ ń sọ lọ́mọ máa sọ wípé omi ni pé wọ́n fi ń wọ̀n ni wọ́n fi ń jẹ́ kó mọ̀ wípé ọmọ omi ni oh, òun pé onígbà tó bá jókòó ti iṣẹ́ yìí kó tó ní àlàáfíà tán ní dàlámù mọ́ ok ọmọ yẹn wá ń súnmọ́ bí òun wá bí òun wá bí òun wá bí òun wá bí òun wá bí òun ṣe bẹ́ẹ̀ yẹn títí òde fi try fún ọmọ yẹn ọmọ yẹn náà tó lákéèyàn wá ìdílé kan ó gbà wọ́n lẹ̀ oṣooríṣe. bí iṣẹ́ yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn bí iṣẹ́ yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn. àtọ̀dọ̀ ẹni tí màá kírun ti ń rí àkàrà bẹ́ẹ̀ni ló ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni bí iṣẹ́ yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìyẹn náà tó alákẹ́yìn wa ìdílé kan dádì wa náà mọ ẹni yẹn ó gbà wọ́n lẹ̀ ìdílé yẹn wọ́n nítùsílẹ̀ àmọ́ ẹbí náà náà fi sọ ọ́n ní kí ló ń ṣe bọ̀t ní ìsọ̀rọ̀ ṣàmọ nǹkan tó ń ṣe ìlú iná náà wà àmọ́ létà la bímọ yẹn bóyá jọ kẹta bí jọ òun rí àjà tó ń mi àjà àjà tó wọn àwọn tí wọ́n ń ṣe kìnìún lọ́jà aláṣọ funfun máa ń lò yẹn mm. pé òun rí òun lù mo ní èmi ò rí. bí agogo báyìí bí agogo báyìí mo ní èmi ò rí ó ní èmi ò rí mo ní èmi ò rí létà òtún yẹn náà tún rí ṣáàkì tó ń gbé sápá mo ní èmi ò rí. àṣàkì ṣé bí gbàjà bí ọjà funfun ẹ olóhùn rí lọ́sibítù ló ti ń sọ bẹ́ẹ̀ fún mi o mo ní èmi ò rí mo níwọ̀ ló mọ̀ nǹkan kàgbódà lóge àlétà gbogbo yẹn but nǹkan tó wá ṣẹlẹ̀ lè pé nígbà tí ọ̀nà dókítà sọ pé two hundred and fifty thousand la máa san lọ́sibítù a ò rówó yẹn san eighty five thousand ọ̀nà ọlọ́mọ ẹ̀kọ́ náà dì mọ́ wa àtọkọ àtàwa eighty five ràrí san àbáwálé ẹ̀ àwálé àdó síbẹ̀ dókítà wa àtẹ̀dì sí mọ́ wọn ò dá lóhùn mọ́ inú inú ń ga kó gẹ̀ta ara rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni dókítà ò dá lóhùn mọ́ ọ̀hún fún lábẹ́rẹ́ ọ̀hún fún ní kankan mọ́ wọn láfi tábà rí owó yẹn san sotí yẹn èmi wá láti akíndéte ewédè yìí wa lọ́run ló bí sí bàbá máa wọ́wọ́ káàkiri ń bí pé ká tẹ̀lé la gbà á lẹ̀ kókó lọ síbítù àrówó ká má wì mí nígbà tí mi ò àmọ́ nǹkan tẹ́wọ́dẹ́ ọ̀kan bàbá ní kí la fẹ́ ṣe wọ́n tún wó mọ́tò fún mi kí n tún lọ́mọ tó lọ bí mo ṣe wá dọ́ síbítù yẹn pásítọ̀ kọ́lẹ̀ tí wàá sọ fún mi pé ọmọ mi kan ó wá ó bí wà débi báyìí o wípé kálá ṣe ara padà fún ní kíákíákíákíá nígbà táwọn èdè wà rówó tèmi wá ah, padà hmm, nípa mo mi wà lọ́sibítù pé ká tètè la ṣe ra padà fún bẹ́ẹ̀ ni pé ká la ṣe ra padà fún o ṣó ti yé yín ohun tó wá pè mí wípé mọ́mí mi tí má má padà dé mi ò lè bá òun mọ́ òun wípé mi ò lè bá ọmọ pé inú òun ga òun kò mọ̀ bí tóun wà pé mo kàn rí pé òun sọ̀rọ̀ ni ṣé wọ́n pásítọ̀ ti bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ hmm. òun náà tó sọ bẹ́ẹ̀ hmm. mo dáadé ẹ̀ tó wá gbogbo mọ́tò fún mi gé ni mo á padà lọ pípadà lọ fún mi má padà lọ mo lo tàbí àmọ́ mo lo tọ́ lọ́wọ́ ọlọ́run dẹ̀ pẹ̀lú mi nígbà tí má fi débẹ̀ mo ti bọ́ ìyọkọ̀rọ̀ náà ti ń ṣàṣàrò láti mú kó ń bẹ̀ ọ́n náà kò mọ́gbọ́n tó lè fi mú bọ̀tọ̀ ọlọ́run pẹ̀lú mi bẹ́ẹ̀ ni ọlọ́run pẹ̀lú mi gbàtà má débẹ̀ nọ́ọ̀sì wà lùwájú ta lórí símẹ́ǹtì lórí kọ́rọ́dọ̀ orí bàtà kiri kọjá ó fẹ́ ra bàtà àwọn ọ̀rẹ́ àdúgbò ọ̀n fẹ́ ra ọ̀n kí nọ́ọ̀sì yẹn wájú ọ̀hún ra bàtà ọ̀hún dórí kodò bẹ́ẹ̀ mi ṣe wá fọ́ kọ́lẹ́gbẹ̀ẹ́ nìyẹn mo ṣe fọ́ kọ́lẹ́gbẹ̀ẹ́ mo ń ṣí àárín ó náà mánéjì bá ṣe wá ń lọ àti nọ́ọ̀sì àtọ̀run ọ̀rẹ́ ẹbí mẹ́rin tán wà wọ́n wo ké àwọn kàn ń ra bàtà lọ títí mo fi bí pé kí wọ́n rìn débi ọ̀pẹ yẹn kí wọ́n kí wọ́n àyà bá ṣe yànnà bá ṣe rọ́kadà mo ṣe gbé kọ́dà nìyẹn bá ṣe lọ nìyẹn ọrùn àti gbogbo nǹkan ọmọ rẹ̀ ó wà lọ́sibítù dèní lájídé tẹ́lẹ̀ ó dé yìí wá hmm. ó wà ń bẹ́ dèní bíbọ̀ ta wá ń bọ̀ párapá abẹ́kúta la láǹdì sí mo kọ́ pé bàbá yẹn ni pàtó àlàbẹ́kúta o mo tún ti la gba bẹ́ẹ̀dì fún o bàbá yẹn sáà débẹ̀ ẹgbọ́dá díẹ̀ sanwó ọ̀n tírìtì ẹ̀ lọ́ ń dá lóhùn ó dẹ̀ wà òkè títí five days la ló ń bẹ̀ àdébí bá a ṣe wá débi paun dídébí tá a débí àwọn ọ̀rẹ́ tèmi láti ànsárùdé ní òwòde wọn kí mi pé mo kọ́ra ọmọ nǹkan kan ọmọ tí ṣaláìsí bọ̀ ti yàwá ń bí. Hmm, ọmọ yẹn ṣaláìsí. ẹ eh, yàwá ń bí ṣó ti yé ọ̀rẹ́ mi ọsẹ pé àwọn àwò wá jẹ ṣìwọn kọlà ngbòdìjọ ṣìwọn ọ̀rẹ́ mi yẹn wá wò kò bẹ mi lé mo lọjà bọ̀rẹ́ mi yẹn ṣe wá wò wá sọ fọ̀rẹ́ mi pé mo wà lọjà o oníkòsí wà lápò àrí mi bí ẹ ṣe fẹ́ jáde látọ̀dọ̀ àbáyọ ló wá ń jíṣẹ́ fún ya yẹn wípé ọkọ ọmọ yín kan kú níjọ báyìí gbọ́n dẹ̀ pé ọmọ yín ló pa pé kìí ṣọmọ yín ló pa ọmọ tóbi rẹ̀ jẹ́ ìyàwó ọmọ ní ìyàwó ló pa ọkọ hmm. pé kìí ṣọmọ yín ló pa pé lágbájá báyìí ló pa bí kú ẹ̀ ṣe rí bí kú ẹ̀ ṣe rí lè bó ṣe à ń sọ fún ya ẹni yẹn pé wá bí ọmọ kan pé sùlìyà ló ń jẹ pé skáfù yẹ́lò ló gbé sórí hmm. kẹ́ jáde ńlé ìyá ní ni ọmọ òun ni oníkólà mú wa bó ṣe là mú ọmọ yẹn dé ló wá ń sọ fún ìyá yìí pé ṣé mo pò lóyún ìyá náà mo pò lóyún náà mo ti lóyún oníbọ̀ tó máa lọ rí jọ pé bá máa bímọ bó ah. ṣe bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ fún ìyá ẹ nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ọ̀ṣun yìí nìyẹn. bí iṣẹ́ ọ̀ṣun ṣe bẹ̀rẹ̀ nìyẹn. bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ọ̀ṣun nìyẹn ìgbà tó wá jíṣẹ́ fún ìyá yẹn ó wá jíṣẹ́ fún ìyá yẹn débi pé ọmọ ẹ̀ kan ó tún dárúkọ ẹ̀ pé Saheed ló ń jẹ́ pé ń lọ London ọmọ ẹ̀ ti wà lè London dé sí. ó London báyìí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìjọ ẹ̀ London pé Saheed yín London ọmọ London dé ni ìyá ẹ̀ kó wá fi bí ṣeré kó wá jẹ́ ẹ̀yẹ mọ̀ ìyá yẹn kò fi bí ṣe ni gbogbo ìgbésẹ̀ àti ilé ìdílé rẹ̀ ìbínú wa ó wá ṣe gbogbo nǹkan yẹn fún ìyá yẹn ó wá sọ fọmọ yẹn pé ọmọ yín kan wà ní Ìbàdàn ń lọ sukú pọ́n ti kó bàtà ẹ̀ ah. bàtà green nìbà pọ́n ti kó pé bọ́ọ̀sì kan gba ọ̀tá kan la fún gbogbo àárín yẹn ló ṣe fún ìyá yẹn hmm. tí àṣírí dẹ̀ tù tí ìyá yẹn náà dẹ̀ rí pé yes confam ni hmm. eléyìí hmm. nígbà tí ayé wa ń lọ èmi alábàáyàn lọ́nà má bẹ̀rẹ̀ sí ni kéyí pé kó má débi báyìí mọ́ ọmọ mi kò jìṣẹ́ kò sọ nǹkan kan ẹ ti rí i pé ó ṣẹ̀ṣẹ̀ dé láti hospital ní nǹkan kan hmm. ìyàwó ni pé kí n filẹ̀ yìí pé sẹ́mi ni mo gbélé lọ́wọ́ hmm. pé ọlọ́run tó gbélé lọ́wọ́ òun náà ni àwọn àti ẹ̀jọ́ ọlọ́rọ̀ pé mi ò lè gbà lọ́wọ́ ẹ̀ hmm. ìyá yẹn bẹ̀rẹ̀ sí ni pẹ́ẹ́tì mi sábà tẹ́ mi. alásàlátù ni ìyá yẹn náà. alásàlátù náà ni alásàlátù ni bí ìyá yẹn ṣe lọ ni ẹ ṣe bẹ̀rẹ̀ sí ni jẹ́ kí ìyá yẹn bá dẹ̀ ti wá rélé yìí ah, ìyá kan wà ní ṣéun ìyá báyìí ló ń ṣe báyìí ló ń ṣe amúyàn wa kélé bá tẹ̀rẹ̀ sílẹ̀ iṣẹ́ báyìí ló ń ṣe èyí ọ̀ṣun kan wà ní ṣeun bẹ́ẹ̀ ni iṣẹ́ báyìí ni ó ń ṣe. àwọn ni wọ́n wá ń pèrò sọ́kọ̀ àwọn ni wọ́n ń sọ fáwọn míì. wá ibi tó ti yẹ yín wá ń lọ bẹ́ẹ̀ yẹn títí títí títí títí títí títí títí títí kó bá rẹ́ni bá kọjá ó lè sọ fún pé báyìí ló ṣẹlẹ̀ ó dẹ̀ máa bá bẹ́ẹ̀ tó bá rẹ́ni báyìí ló ṣẹlẹ̀ bá tó bá bẹ́ẹ̀ kò ì ní kòkò ọ̀ṣun kò ì ní ilé ọ̀ṣun ó kàn tó táìmù nǹkan fúnra rẹ̀ gbé kòkò kalẹ̀ kò ṣe gbogbo gùn ì. fóònù náà ṣe wá mọ bí wọ́n ṣe ń lo kòkò báwo náà ṣe mọ̀ pé ó ti sọ síwájú fún yín alágbára lọ́lọ́run kò sẹ́ni tó fún lágbára bó ní kálukú ṣe máa lo tiẹ̀ ọlọ́run ló mọ̀ ó ti sọ síwájú fún yín wípé ìsàlẹ̀ omi ni ọ̀wọ́n ti wá ọmọ omi ẹ̀mí ló ń darí ẹ̀ bó dẹ̀ ṣe ń darí wọn ní ṣọ́ọ̀ṣì náà nìyẹn tó bá jẹ́ pé ṣọ́ọ̀ṣì náà ló bá ń lọ ó máa máa gbẹ̀mí fún wọn ní ṣọ́ọ̀ṣì àwọn máa sọ pé jésù ó máa máa gbẹ̀mí fún wọn ní ṣọ́ọ̀ṣì a máa ríran fún wọn ní ṣọ́ọ̀ṣì irú wọn náà láìkì ní ṣọ́ọ̀ṣì a máa sọ pé jésù ni kì í ṣe jésù ibi tí wọ́n ti wá lẹ́mìyàn ti ń wá bí ó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ọ̀ṣun nìyẹn nígbà tó wá di wípé èèyàn wá ń wá èèyàn wá ń wá èèyàn wá ń wá èèyàn wá ń wá èmi náà wá gbéra mi kalẹ̀ kí ló ń ṣẹlẹ̀ nínú ilé islam kí ni ká ti gbọ́. wọn ń dáyàn lónìí ìlànà tọ̀ṣun. nílànà tọ̀ṣun ó wá díjọ́ kan ló wá ní pé kíyàn lára ẹ̀wà kó ṣàkàrà kó ṣègbà kó ṣàwò ìyẹn ìyá tí mo ní kọ́kọ́ wá yẹn ìyẹn bá ṣe rẹpẹtẹ ń bí rẹpẹtẹ kó kó ọmọ rẹ wá bọ́n ti ń gbọ́n òfúlójúlé ná bẹ́ẹ̀ mi ṣe kẹ́lá bá ìmàmù tèmi nìyẹn pé sàlámà lè kọ́ ẹgbàá mi ẹ wo nǹkan tí mo rí wàhálà ṣẹlẹ̀ wàhálà dé ìyá alásàlátù wọn tún pọ́n fúlójúlé wọn tún ń ṣàkàlà ńlé wa bí sí kí n gbà mo mú gbèké ìmàmù mi ní kí ni sùúrù ṣé wá sí fún mi ó pẹ́ẹ́tì mo ṣóríṣiríṣi ó wá fi kinní kan gbẹ̀yìn ẹ̀ onítòun náà bá débi tó bá ti ń pọ́n fúlójú tó ń tó fúlójú bòlòbòlò oníkòmbá débẹ̀ lásìkò ìṣó máa gbé kọ́ bá ń tútó òun nẹ́ẹ̀sì léwé kó ní ẹ̀yà má fi ṣe bí gé kọ́ má bàtà sí báyìí kó má gbóná kó bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ mo dẹ̀ fi mú mi wálẹ̀ nìyẹn bí mo dẹ̀ ṣe délé ohun tó fún lójú lọ́wọ́ èmi kàn ní kí n la bá wọn èmi kàn ní kí n má bà wọn èmi kàn ní kí n sálọ mo rìn káàkiri nbá wọlé kò nílé wọlé nbá jókòó ni tọ́lẹ̀ ni mi ṣe náà rẹ̀ hmm. tọ́lẹ̀ ní bá ṣe nǹkan títí nígbà tó bá jẹ́ pé bóyá nǹkan dúdú tàbí kó tẹ̀ pé bóyá oògùn tó mò ń sá fún un dé sìn yìí hmm. mi ò ní ọ̀rẹ́ so gbaru lè wá dé wà láwọlé wá bá mi. ẹ̀yin tẹ́ ń sá fún yẹn lọ́lọ́wọ́ àgbẹ̀ ká ìmọ̀lé báyìí. ó gbé ká mi mọ̀lé dáadé wa náà wàá fi mí ṣẹlẹ́yà ọkọ mi náà wàá fi mí ṣẹlẹ́yà yóò bá gùn á hmm. ní ṣe ó tán ẹ tọ́lọ́ wọn náà mọ̀ ṣe wà kán bá jáde pé bóyá nǹkan jáde lọ́dọ̀ wọn tó ń ṣe ọ̀hún náà ń jáde sí kán bá dé báyìí wà láti dé ah, máma fún wọn ṣẹlẹ́yà ni máma ṣoríṣiríṣi pẹ̀lú wọn nílé ni. yèyí hmm, ọ̀sùn sọ nǹkan kan wọ́n ní nígbà tí ẹ lọ sọ́dọ̀ àáfàá kan mm. bóyá máàmù sí ni ikán mm. ṣe àwọn nǹkan kan tẹ wá ṣe fáwọn wípé nǹkan yẹn ó wà láàrin ẹ̀yin ọlọ́run àtàfà náà. ẹ ṣe nígbà tí mm. nígbà tí kíní yẹn gbé nígbà tí kíní yẹn gbé wọn á ní pé kí àbúrò ẹ mẹ́ta méjì èmi ṣe kẹta mo ní kàn bá mi gbé kúránì sí lẹ́sẹ̀ kàn gbé kan sí dídòdò èmi àgbẹ̀ kan sí lórí bẹ́ẹ̀ mi ṣe nílò ìgbàgbọ́ tèmi lọ sùá nìyẹn torí mi ní akíkanjú nẹ́sìn ibi tí gbàgbọ́ tèmi gbà tí n bá lẹ̀ ti lo gbàgbọ́ bẹ́ẹ̀ ó máa mo gbà mo bẹ́ẹ̀ ni hmm. so kábàlẹ̀ ti wá rìn mọ́ bẹ́ẹ̀ yẹn èmi máa sọ wípé gbogbo ẹni tó bá ń dọ́mọ mi láàmú níbi kíbi tó bá wà kọ́ dọ́mọ mi padà ibi iná kúrẹ́ ni iná kúrẹ́ ni màá jó báyà ara run máa sọ pa iná kúrẹ́ ni màá sọ pa yín bẹ́ẹ̀ yẹn níbi kíbi tó bá yẹ fọmọ mi lẹ̀ máa ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn àpadà ṣó ti yẹ yín bọ̀tìyà kan ló wá dúró tì mí ni wọ́n sọ wípé ọmọ mi o ó ń sọ fún ẹgbẹ́ ẹ̀ wípé òun ń bọ̀ pé ó ti dá májẹ̀mú pé òun fetí òun gbọ́ orígbà tèmi la gbé kúránì pé hmm. ó ń sọ wípé òun ń bọ̀ òun ń bọ̀ pé ó ti dá májẹ̀mú fún ọ pé kí má dúró lèmi bá fi wí bàbá ẹ̀ pé ìdúró kò sí o mo gbọ́ bá bàbá báyìí o bàbá tó fi mí lówó mọ́tò mo tún dábẹ́kúta hmm. ìyẹn ló pè ní bàbá Ádámọ̀ nígbà tí mo dọ́dọ̀ bàbá Ádámọ̀ yẹn mo ṣe sílẹ̀ mo ṣe wọlé bàbá Ádámọ̀ yẹn ṣe bá tọrọ mọ́ mi ni mo ṣọ́ mo ní bẹ́ẹ̀ ni oníkì ah. sọ̀rọ̀ sòwò mo ṣe sọ̀rọ̀ sòwò báyìí bó ṣe wo kíní ẹ̀ báyìí ló ní ah, kí wọ́n ọmọ mi lóró mi téńté. bàbá dámọ̀ àfa làwọn. àfa ni ó ní kí wọ́n ọmọ mi lóró mi téńté olómi rèé o olómi ló kárí ó ní ah, kábíyèsí Elédùmarè ọmọ mi rèé mi ọmọ mi mo ní nǹkan orí òun náà orí mo ní nǹkan orí òun náà rọ ọmọ rẹ mo ní nǹkan orí òun náà ló wà lóró mi pẹ̀láde lórí ah. mo náà mọ tèmi mo níyẹn mo bá mú gbèké mo bá kékékéké ìgbé inú nǹkan mi hmm. Hmm. ó ní kò ní kú mo ní bàbá kú má bàa kú rè gbà mí ẹ ṣàánú gbà mí bàbá yẹn wá ní pé kí n là ṣeun báyìí báyìí báyìí báyìí tí n bá ti ṣe fún torí pé ibi tó bá wáyé kó má bàa bá bẹ̀ lọ hmm. pé kí la ṣe nǹkan yẹn fún pé kí n tètè pé kí n tètè pé torí pé ènì sọ́la ò ń lọ. ẹ wá ní kinní wà láàrin ẹ̀yin ọlọ́run àtàfà yẹn. bẹ́ẹ̀ ni ó wà láàrin wa tètò torí pé ni baba yẹn náà rí kíní yẹn lára mi àmọ́ nígbà tí baba rẹ̀ má rí kíní yẹn lára mi ọ̀hún ọ̀sọ́ dìjà fún mi èmi ṣe tọrọ ọmọ àbíyamọ kọ́mọ má lè kú ṣó but kò yé bàbá ń gbà yẹn bàbá rò pé bóyá èmi jáde bákẹ́ mi ń ṣoògùn bí mo ṣe jókòó di sí mo ṣe wà mí ò kì í ṣe oògùn mi ò mọ bọ́n ṣe ń ṣe tí wọn bá ṣe lọ́dọ̀ mi ó ti dẹ́ṣẹ̀ mo mo ká bá fà tẹ́sibì ká dẹ̀ dìde lóru nǹkan tí mo mọ nìyẹn but bàbá rò pé bóyá mo ti jáde lọ náyé kan mo la ṣe oògùn bóyá mo ṣe pẹ̀lú wọn ni wọn kò yé wọn but nígbà tó kọ́ kinní ẹ̀ lára mi wọ́n fi bá mi jà burúkú gbọ̀nrangbọ̀n but wọ́n bínú wọ́n bá mi jà pé kírú kí ni mo ṣe sára kírú kí ni ara mi ló wà Eh? irú kí ni mo ṣe sára yìí ń kọ́ kagbódà ló gan wọn rí báyìí lára mi wọn rí báyìí lára but mi ò sọ fún wọn dé ni pé torí ọmọ ni o. ẹ ò sọ fún wọn. díẹ̀ ni pé torí ọmọ ni ó gbénú mi mo fi ra ẹ̀mí ọmọ mi padà. àwọn náà ti wá gbọ́ báyìí. kọ́lọ́n jẹ́ kí n jèrè ọmọ. àmín àmín jẹ́ kọ́n náà kan jèrè ọmọ. ni ọmọ yẹn kò dé májẹ̀mú yẹn lọ́lọ́run fi bá mi parẹ́ hmm. torí ìgbà yẹn bá fi lò tàbí hmm. tẹ̀ fi rí mọ́. èyí ọ̀sùn ẹ̀sùn ẹ̀sùn àgbà ẹ̀ ti dáàdì yín báyìí wọ́n ti ní wọ́n ti ní wọn kì í pè yín ní mọ̀ṣúra wọn ní yèyí ọ̀ṣun làwọn máa ń pè yín yèyí ọ̀ṣun ni wọ́n. àyè pé kò gbarú àwa ẹ mo fẹ́ kàn sọ̀rọ̀ yẹn kó tó di pé káàdì òkun kò gbarú àwa ìlẹ́nu láti pè yín ní orúkọ o yèyí ọ̀ṣun ẹ kóre yèyí o. yèyí ọ̀ṣun. <laughs> yèyí ọ̀ṣun torí ti fẹ́ kún báwo ni ẹ ṣe ta ló kàn yín ní gbogbo torí yẹn nílé agbára yín nù ilé mi ò mọ bóyá ẹ ṣàlàyé ohun tó bá jẹ́. ilé òòṣà ni. ó lè ṣe ta ló kọ yín ní gbogbo. kí n má parọ́ mi ò lọ́gàá o. ẹ lọ́gàá ẹ ṣe wá mọ bẹ́ẹ̀ ṣe pé ó ya ohun tó báyìí nǹkan báyìí ló kàn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ojú òun ló ti máa ń fún mi níṣẹ́. ojú òun. tí ó bá dé pé mo fẹ́ já ewé tí bá rò pé tó bá gbéṣẹ́ yẹn wá kọ́jọ́pọ́ gbéṣẹ́ yẹn wálé ni wọ́n máa fún mi ní sign so wọ́n máa fún mi ní sign wípé kí n jẹ́ kó padà wá níjọ́ kejì tó bá máa jọ́ kejì yẹn tó bá máa di òru ọjọ́ yẹn wọ́n máa gbá ewé tí máa já nǹkan tí máa ṣe wọ́n máa sọ so tó bá dẹ̀ ti sọ bẹ́ẹ̀ yẹn òun ni máa ṣe. mo ṣètò kan níjọ́sí tẹ́ ẹ bá rántí tí mo pè ní àdìtú pé ta ló yẹ ká gbára lé ẹ má gbàgbé mo sọ nǹkan kan bẹ̀ wípé hmm, ó ṣe pàtàkì láti ṣàwárí ara ẹni pé tó o bá lè ṣàwárí ara ẹ wàá jẹ́ èèyàn ọ̀nà wo ni wàá gbà ṣàwárí ara ẹ ètò tí mo ló ń bọ̀ láìpẹ́ èmi nìkan kọ́ ni màá dá ṣe màá nílò láti tọ̀ àwọn onímọ̀ lọ kájọ ṣe ká lè jọ fọ̀ kó funfun mo mọ̀ pé yóò ṣàǹfààní fọ́pọ̀lọpọ̀ èèyàn má gbẹ́sìn lérí ọlọ́run ni kò mọ̀